fẹ́ àtọ̀kọ̀ àwọn ọ̀sẹ̀ ìlú òní kú ọ̀nà. Fọ́fẹ́ fọ́fẹ́. Kò jẹ́ ká mú. yẹ onídọ̀ àjàṣà onídọ̀ onídọ̀ àjàṣà onídọ̀ àjàṣà onídọ̀. Ajata wọ́n ti ẹnu bá kúrò mi ni wọ́n ti ẹnu bọ̀ lù wọ́n ti ẹnu bọ̀ lù ó ti bá ọ̀sẹ̀ àtàtàtà báyìí ó ní náà ó ní náà ó ní náà. Fuck! Fuck! Fuck! Fuck! Fuck! Fuck! Fuck! wọ́n fẹ́ mú mi wọ́n lè mú mi èmi yàn pèsè ìdó bíi ti ẹbọra òru màá pẹ́ láyé bíi ti tìlàkìlà wọ́n fẹ́ mú mi wọ́n lè mú mi. bàbá àjàsà àwọn àgbà wọn bọ̀ wọ́n ní kí gómìnà tó dégbò olùkọ́ ọ̀bọ̀dà ké sí kó tó di pé mo bá àjàsà ìmọ̀ yorùbá bá ti tó yẹn tẹ́ bí ọmọ náírà dá tẹ́lẹ̀ bí tẹ́lẹ̀ bímọ ṣé bàbá bímọ kó tọ̀ o. ṣe sùúrù lálẹ́ ìṣẹ̀ràn ó ṣe máa. àbí ìjọba wa ń lu òòlẹ̀ ń tó ṣe fún ẹnìyẹn àti gbọ́ àbí ṣé adúrú rọ́bà ń tàbáńtà yìí àjàsá máa yọjú wo àbúrò ẹ. owó àbúrò mi bàbà tó bí mi lọ́mọ nǹkan kò lè wọ àbúrò mi lábúrò mi bá múra lọ́wọ́. sẹ́ẹ̀rì gbogbo nǹkan lèmi tiẹ̀ gbà sẹ́ẹ̀rì nǹkan tó sọ yìí irọ́ pátápátá ni ah. àjàsá ọmọ tèmi o kò lè ṣe. ṣe mọ̀ pé yẹ ò kì í ṣe gbè lẹ́yìn ẹ̀ kò parọ́ májàsà kò ní dáfẹ́ ní tó bá parọ́ májàsà wọ́n yẹ kó parọ́ májàsà kí n bá sọ orí rẹ tó bá parọ́ májàsà. ẹ̀ bàbá ọmọ yín ti dáràn ó ti jẹ gbèsè. kí ló tún ṣe fẹ́yìn náà ọmọ mi wò. àjàtà jẹ gbèsè ni. ẹ̀sùn mọ́ ní kẹ́sùn mọ́ ní kọ́ mú bọ́mọ bọ́mọ wọ́n ṣe. mi ò mọ́kọ́ tó lè. ẹ o bẹ bàbá àjàsà èlùbọ́ tí ìyá wa rìn mi àti àbúrò mi àjàsà dẹ́ wọ̀ sùsùsù níbi tó ti sáré ní burúkú ṣé ló kọ́ lè lùbọ́ bàbá àjàsà lẹ́yìn pé kẹ́ ẹ wọlé kẹ́ lọ ẹ lọ kó èlùbọ́ wa àjàtà ti jẹ sí lọ́rùn o. ó da èlùbọ́ tí yín rú àbí. bẹ́ẹ̀ni kí ló ṣe fún wọ. ó fẹ́ ikẹ́ ti mẹ́rin mi níbi tó ti fẹ́. Ah! ẹ ti ẹ̀jẹ̀ bẹ̀rù ọlọ́run. Ah, ọmọ ni òní burúkú lè fẹ́ kùn pàjẹ́ àjàsá ò lè ṣe gbogbo ń tẹ́ wíìlì. àjàsá ó burú lóòótọ́ mo mọ tọ́mọ mi lè ṣe. Ah, ara o. ta ìyá àjàsá. èlùbọ̀ jẹ́ pàwọ́dà táwọn ìgbà tó ń sọ̀dú. ẹ lọ sọ pé wúrà ilé ẹ sọ fákùtàn ọjà oṣó ilé o ẹ̀gbọ́n sétí àjẹ ilé o ẹ̀gbọ́n sétí àjàsá lọ mọ́ wọn lọ́wọ́ ìdánmà ti gbọ̀nà ara yọ àjàsá àjàsá àjàsá àjàsá ẹ̀ẹ́. Eh. Ajasa, ajasa, ajasa, ajasa, o. ajasa, o. ajasa. o. Àjà rẹ́rìn kí ló ń ṣe ẹ́ níbo ló ti mo ṣé o ti jẹun ni. Ojú ọjà mo ti ń bọ̀. Ojú ọjà ló ti ń bọ̀ kí ló ṣẹlẹ̀. Ah, ó ṣẹlẹ̀ o èmi àti lérè la wà lójú ọjà á dẹ̀ ń sọ̀rọ̀ èmi àti lérè dẹ̀ ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ lójú ọjà ń bẹ̀ ọ̀rọ̀ dẹ̀dẹ̀ tí ó dẹ̀ di nǹkan láàrin mi àti ẹ̀ a dẹ̀ ń jiyàn à ń jiyàn lérè dẹ̀ bínú èmi náà dẹ̀ bínú. ìgbà tẹ wá jọ bínú kí ló wá ṣẹlẹ̀. a bẹ̀rẹ̀ sí jà ni. ìgbà tẹ wá jà nǹkan kí ló parí ìjà. lérè ó làmì mọ́lẹ̀ ó làmì mọ́lẹ̀ gan-an ó kàn gbé mi báyìí ó làmì ó kàn lámì mọ́lẹ̀ ni. lérè láwọ̀ mọ́lẹ̀. lámì mọ́lẹ̀ gbogbo ẹ̀yìn mi báyìí gbogbo ẹ̀ ló ń ro mi. àbí lérè wo ló ń sọ ọmọ ìyá onípákó lérè rándú bí ọṣẹ ìyàwó. Ah, ìrọ̀lẹ́ òun pa tí o bá fẹ́ dọ́gbọ́n gbowó ó lè ní òun fẹ́ róògùn ó lè dọ́gbọ́n gbowó pé o fẹ́ róògùn ló ń parọ́ fún mi lérè aláwọ̀ mọ́lẹ̀ kò pọ yín ò ṣeé ṣe kò lè láé mọ́lẹ̀ ah wòbí wòbí òwe kan ló ti nídìí o ní tó sọ yìí wọ́n ní wọ́n kó ẹyin márùn-ún sílẹ̀ wọ́n wá ní kí afọ́jú àtẹni tó lajú wọ́n ní kí wọ́n du ẹyin márùn kan wọ ẹni tó máa mú jù àwọn awitan ọ̀nà afọ́jú kọ ẹyin mẹ́rin ẹni tó lójú ó kẹyin kan tó bá wá sọ bẹ́ẹ̀ fún ẹ kí ni máa wí wà á ní kàn dàálẹ̀ kan tún ṣá ẹ̀hìn a máa dàálẹ̀ a máa tún ṣá wà padà nìṣó ń bẹ̀ bí lérè ṣe fẹ́ la ẹ̀ mọ́lẹ̀ lójú mi aṣọ àà lérè ọmọ ìyá onípákó arara nìṣó níbẹ̀. ṣolúbẹ̀ owó làbọ̀lẹ̀ ṣolúbẹ̀ ká dálẹ̀ ká tún ṣà ṣolúbẹ̀. ṣolúbẹ̀ mo ní kò lù ṣolúbẹ̀ àjọ fojú ajé kò ní sọ. ọ̀run ni mo sọ lẹ́kọ̀ọ́ omi àdúgbò máa ń tó nìyí omi àdúgbò máa ń tó nìyí uh-huh. wọ́n ti bá ọmọ ìsọ̀rọ̀ wọ́n sì ti yanjú ẹ̀ kò gbọ́dọ̀ síjà kankan láàrin. ọ̀dà mo fẹ́ béèrè nǹkan sójú ẹ làwọn ọmọdé ìṣèjà. n kì í ṣe pé mo fi gbogbo ara wà ń náà. òótọ́ lọmọ ẹ la ọmọ mi mọ́lẹ̀. wọ́n lọ sàn mọ́lẹ̀. wọ́n ló sàn mọ́lẹ̀. àá jẹ́ pé ó lọ́wọ́ tìyẹn nú. kò ṣeé ṣe ìyẹn ò lè bọ́ sí kíru kékeré ìmàlẹ̀ ilé ìmọ́lẹ̀ wọ́n tún jà yín jà o. má jẹ́ wọ́n jà mọ́ omi àdúgbò máa tó akíntì ló lè jà ìjà ló lè jà làmọ́lẹ̀ lójú mi ìgbà àwọn parọ́. a ní kípàdé kípàdé kípàṣẹlẹ̀. làmọ́lẹ̀ ọmọ mi jọ̀wọ́ jọ̀wọ́ jọ̀wọ́ jọ̀wọ́ o ti ta o ti tu. àwọn ọmọ wọlé ẹ máa ń bẹ ẹ máa ń bẹ ẹ máa ń fi ọmọ wọlé ẹ máa ń fi ọmọ wọlé ẹ máa ń fi ọmọ wọlé ẹyin lọ́dọ̀ lọ́dọ̀ bàbí bàbí bàbí bàbí bàbí ẹgbẹ́ mi bàbí bàbí bàbí bàbí bàbí bàbí bàbí bàbí alákọ̀ọ́sí wa alákọ̀ọ́sí wa alákọ̀ọ́sí wa báyìí wọlé baba rẹ rẹ ọjọ sí ẹ tóbi rẹ níbo tóbi ó ní bàbá rẹ báyìí bàbá rẹ bàbá rẹ ó ní jẹ́ kan sílẹ̀ kẹ́mi àti bàbá ẹ̀gán bá jọ tẹ̀ sí i yóò mọ̀ kó jura wọn lọ èmi ẹ̀sìn èmi ò bí mò ń fọ́ ọ̀sẹ̀ wèrè mọ́lẹ̀ ọ̀sọ̀ kí ẹ̀ mọ́lẹ̀ ẹ̀sẹ̀ lóye ẹ̀kọ́ àbá sí i ọmọ mi rébẹ́tẹ́ ọmọ náà bá ń sìn ẹ̀sìn lọ́kọ́ra yín sí wa ọmọ mi rébẹ́tẹ́ ọmọ náà bá ń sìn ẹ̀sìn lọ́kọ́ra yín ah. sí wa ẹ̀ bá wá gbà wá. yọ. o ì tí mo bí ọ̀run àpáàdì ṣe máa rí fún ẹ gbogbo bó ṣe bó ṣe la gbogbo ẹnu bóyá mo rún bóyá mo rún ẹṣẹ káwọn rún fọmọ ẹni ó máa ń gbọ́ ni. omi yẹn gbé kaná. inú àmọ́ ni mo ti bọ̀. omi dúdú ni wọ́n máa fi ṣe. Hey! kí ló dé ṣé ìwọ nìkan ni ìwọ nìkan ni nínú ìlú yìí ìwọ lè ní ìwọ lánàá bí ẹ̀fọn àpọmọjẹ tó bá wà tẹ́lẹ̀ yọ àjàsà ni tó bá níbí àjàsà ni ṣé ìwọ nìkan ṣó ni a máa ṣẹ́jú papọ̀ papọ̀ bí màálù rọ́bẹ wò ó jẹ́ kí n sọ kìnní kan fún ẹ ìwọ àti bàbá ẹ ẹ̀rọ ra yín débi tẹ́ ẹ fẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ ní ìranù burúkú yìí ẹjọ́ máa rí. òun wà ní tẹ̀wọ́n àti bàbá ẹ̀ báyìí má dá tèmi sí o hmm. má dá tèmi sí rárá bí mo ṣe sọ fún yín hmm. ṣé mi mo ní kọ́ ọmọ àsan inú lásán bíi tajàkàrà tèmi bá mọ̀ pọ́ lẹ́ni ṣé mi máa tẹ̀lé lọ sóde níbi tó ti lọ dójú tì mí ẹni tí ò jọ mí èmi láyé mi nígbà tí mo wà ń ṣàn góòde wọn ọ̀nà mi wá lérí èèyàn á mú mi lọ́dọ̀ wá wá tà mí lẹ́rú kò ṣeé ṣe kò ṣeé ṣe láyé ìgbà tí mo wà nínú ọya inú gbàngàn ẹ̀jẹ̀ kẹgbẹ́ mi wá kojú mi kẹ́ tó mọ irú èèyàn tí mo jẹ́. bàbá àtọmọ táwa rọ lẹ́nu ẹ̀ méjèèjì ta ló fi jọ. ẹ̀yin ló fi jọ. ẹ jẹ́ jókòó kí n náà mú yín papọ̀ ìdílé yín ló fi jọ oh. nídìílé wa wọn ọ̀yọ́lẹ́ ṣèlú wọn náà mọ̀ akin ni iwájú akin ẹ̀yìn akin kìkì oògùn bá ẹbẹ mi ṣe ń lé ẹ mọ tẹyìn tẹyìn ilé àfin ni kò ní rí báyìí ẹbẹ ti ní kó lọ jà ẹjọ ọkọlọgbọn àbọ àbọ kí ni. jọ ọkọlọgbọn ọkọlọgbọn ẹ máa fi lágbá adánilóró agbára ló fi kọ mi. ẹ máa wú sí òtí rí o ráyé ẹ ṣé o ti ráyé ẹ tó bá tí n bá ṣe lè tán bẹ́ sí gbòòrò kó bẹ̀rẹ̀ sí já káàkiri bí àrà. ẹ ṣe kí ẹ̀yìn ẹ̀sọ́ ẹ̀sọ́ pé kí n lọ jà ni mo jọ pé mo ti gbọ́ ọmọ máa gbọ́rọ̀ sí òbí ẹlẹ́nu. Bye. ṣe yìí báwo báwo báwo lọ́jà. mo mo fẹ́ mo fẹ́ mo fẹ́ rẹ̀ ni inú mi ò dùn inú mi ò káyínkáyínkáyín mo ní mo fẹ́ kó ràn mí lọ́wọ́ ni. bí ìbú ẹ lọ lásùgà. kánú kánú máa bá mi bọ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ ni. ọ̀rẹ́ mi o. kúdí ni kúdí ká ló máa bá mi sọ fún Kudi ká ló máa bá mi ṣàlàyé ká ló máa lọ sọ́dọ̀ ẹ̀ ká máa pè ká máa lọ sọ́dọ̀ ẹ̀ ká máa pè ká máa jẹ́ kó mọ̀ ká máa sọ fún ká máa jẹ́ kó mọ̀ pé èmi àjàsá ká mo sọ fún ẹ pé kó bá mi sọ fún pé pé pé èmi èmi àjàsá ni ní pé mo sọ fún ẹ mo wá jẹ́ kó mọ̀ mo wá sọ́dọ̀ ẹ ah! nígbà tí mo kó lè wà mo wá sọ́dọ̀ ẹ mo wá sọ fún ẹ. ni mo sọ fún ẹ pé mo nífẹ̀ẹ́ ni mo nífẹ̀ẹ́ Kudi ni. ẹ nífẹ̀ẹ́ Kudi. ni. Eh, ìbáṣọ ìwà mọ̀ lọ. òdodo kó bá mi kó bá mi sọ fún Kudi kó bá mi jẹ́ kó mọ̀ tó tó tó tó bá bá mi ṣe iṣẹ́ yẹn náà gbogbo nǹkan tó bá fẹ́ máa máa ṣe fún ẹ. gbogbo tí mo bá fẹ́ lẹ̀ ṣe fún mi. máa ṣe gbogbo ẹ̀ fún ẹ. yóò fẹ́. kó sọ fún Kudi náà pé gbogbo nǹkan tóun náà bá fẹ́ gbogbo ẹ̀ ni máa ṣe fún. lẹ́ ṣe fóònù náà. Kudi wà lórí ọkọ mi mo máa ń sùn máa ń lálàá tí bá ti lálàá tí bá ti rí Kudi máa ń tọ̀lé bá ti tọ́lé inú máa ń bí bàbá mi ẹ mọ́ ń tọ̀lé tẹ bá ti rí kúdí. bá ti rí kúdí lójú ara mi máa ń tọ̀lé ni. ọlọ́run ó fi ìwòsàn tó tọ́ yóò bá ń fún yín jíṣẹ́ fún. bá mi bá mi jíṣẹ́ fún o ṣe ṣé o ní fi gàrí ṣe mí lálejò ni ó ní oúnjẹ jẹ díẹ̀ o ṣe ìbéèni ni. kò ní pọ̀ kan. kò bá mi pọ̀ fún gbogbo n sọ fún. bàbá kì í kú kó sọ fún. àní n pè yín fúnra mi. kò sọ pé àjàsá pé mo wá mo mo wá. ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀. mo ní mo mo mo inú mi dùn inú mi dùn gan-an ni inú mi jẹ́ ju pé lẹ́yìn ààrẹ balẹ̀ ààrẹ balẹ̀ ojú ó bá mi sọ̀rọ̀ ó jẹ́ pé ìfẹ́ mi ti wà lọ́kàn mi mo nífẹ̀ẹ́ gan ni o mo nífẹ̀ẹ́ gan gan gan ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò sí nǹkan tó wà láyé tí mi ò lè tà nígbà lè fẹ́ sí so ilé bàbá mi ilé bàbá mi ilé bàbá mi bá ti rí ìwé lẹ́yìn máa tà a máa fi ṣègbéyàwó inú mi àti ẹ̀ máa dùn ó ti yẹ mo nífẹ̀ẹ́ gan mo nífẹ̀ẹ́ gan mo nífẹ̀ẹ́ gan tó bá ti fẹ́ mi báyìí ayé mi ti dà nìyẹn ayé mi ti dà. àjàsá ó ti dà. Eh? àjàsà ó fẹ́ fẹ́ mi. mo mo mo nífẹ̀ẹ́ mi. iṣẹ́ èèyàn máa ní iṣẹ́ ẹranko ẹ máa gbà mí àjàsà so ìwọ náà máa fẹ́ yàn láyé ẹ bó ṣe wà yìí. ìwọ ni. jọ eh? ń torí ọlọ́run ṣé ìwọ tọrọ ò tí ì dààmú lẹ́nu ló ló fẹ́ fẹ́ mi ẹ tí wọ́n á mú ẹ délé kí làwọn ẹbí mi àwa sọ kí náà máa ní mo gbé wálé ṣé ó ò tiẹ̀ wọra ẹ kó tó di ipò tẹ̀ fẹ́ pé obìnrin pò fẹ́fẹ́ sórí tí n bá tún kọjá tó bá tún pè mí àbí tó bá rọ́yàn sí mi ó bá wàhálà máa wà fún ẹ lọ́jọ́ yẹn o ẹ wo bó awíkata tó wí ó lẹ fìlà mo rí bí àwọn tó ń gbà rú ọ̀dẹ̀ òsì bó ṣe rí ó fẹ́ fẹ́ yàgò. owó owó wọ́ mi o ah ó bú mi gan ni yìí ó bú mi gan ni o ah ebú yẹn ó ti pọ̀ ju èmi nìkan ó dẹ̀ ń bú ó dẹ̀ ń bú mi bẹ́ẹ̀ yẹn inú inú mi kàn tiẹ̀ dùn pé kò sẹ́ni tó gbọ́ kò sẹ́ni ọ̀kan bíbá bíbá nígbà tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ yẹn rárá tí mo lẹ nífẹ̀ẹ́

kó sì kó ní sáfù bàbá ẹ̀ olórí burúkú. ibo ló lọ ń gbà mo lọ sọ́dọ̀ bàbá ògìní. Eh, ìwọ ọmọ yìí ọ̀dọ̀ bàbá ògìní ló lọ lẹ́ni tó jẹ́ pé gbogbo èèyàn sá fún eh, mo mọ̀ pé nǹkan tó ń wá nídìí akọ̀ṣu ó sì máa rí nídìí ewúrà mo máa ń sọ fún ọmọ yìí. arábìnrin kí ni wàhálà tiẹ̀ báyìí báwo lẹ́yìn inú inú ẹ̀yin yorùbá dúdú ojú yín dúdú ara yín dúdú ìtọ́ ẹnu yín tún dúdú ṣé o mọ̀ pé tẹ́nìkan bá dàfánù ẹnìkan ló máa kó ni ṣé torí pé gbogbo èèyàn ti ń sá fún bàbá ọ̀gìnní ó wá túmọ̀ sí pé ọmọ tèmi náà gbọ́dọ̀ sá fún abẹ́ṣẹ̀ ni tẹ́yìn ò bá rí ọmọ bí ni ṣó tiẹ̀ ṣé bàbá ọ̀gìnní pa yín lọ́mọ ni ah, ah, ẹ̀ẹ́dẹ̀ máa ní kó sá fún wo máa ṣeré máa yọ lọ máa yọ lọ bíi láǹtì yẹ. nǹkan tó tiẹ̀ bí mi inú gan-an tó ń jẹ́ kínú bí mi tí mo fi jókòó síbi tíyẹn náà mú mi ṣeré ìgbà tí mò ń bọ̀ tí mò ń bọ̀ tí mò ń lọlé mo ń lọ mo lọ bẹ̀ mo á ń bọ̀ mo ń bọ̀ lọ́nà bí ilé mo á ń bọ̀ mo á gba bí ilé ilé ilé bàbá léèrè mo á ń kọjá ńbẹ̀ mo á ń lọ jẹ́jẹ́ mi ńbẹ̀ mo á ń lọ ní ìyí ọmọ ṣèyí yẹn ìṣèyí ó wá ń wò mí báyìí ó wá ń bú mi ó wá tún náwó sí mi báyìí ó dẹ̀ ń bú mi ó náwó báyìí ó dẹ̀ sọ pé mi lòún bá wí. èwo ló ń jẹ́ ṣe yìí. ọ̀rẹ́ kúdí àbúrò àbúrò léèrè ni ó wá ń bú mi ó ń bú mi ó lé mi ọmọ àlè. kúdí tẹjọ ń ta mi oge síra yín. mo nífẹ̀ẹ́ ọ̀rẹ́ ẹ̀ ni orí ẹ̀ pè. ọ̀rẹ́ ló wá bú ẹ nígbà tó wá bú ẹ kí ló wá ṣẹlẹ̀. mo sọ fún pé màá nù mo sọ bẹ́ẹ̀ mo sọ pé màá nù mo sọ fún mo jẹ́ kó mọ̀ pé màá nà ìgbà mo sọ pé màá nà ni ni bàbá bàbá lè wá jáde wọn sọ wọn sọ pé èmi ò lè nà pé èmi ọmọ àlè èmi èmi tó yẹ pé mi sọmọ gidi ọmọ àlè jákujáku ni mí. lẹ́yìn ìgbà tí ṣèyí bú ẹ lọ́mọ àlè tán bàbá àwọn lérè náà tún wá jáde òun náà tún wá jẹ́rìí sí pọ́ máa lè ní ẹ́. o wa sọ fún kí di pé wàá nà o wàá nà o ẹ kí ni ò wá jẹ́ òun nà kí ni wàá ṣẹlẹ̀ sí wọn. mo mo mo mo mo rí pé àgbà àgbà àgbà àgbà tí ò bínú òun lọ́mọ ẹ̀ máa ń pọ̀ mo fi wò pé kí n fún wọn lẹ̀ mo á bọ̀ mo fún wọn lẹ̀. o wa bínú lẹ́yìn ìgbà tó bínú tó wá wò pé àgbà tí ò bínú lọ́mọ ẹ̀ ń pọ̀ lọ́mọ ẹ̀ ń pọ̀ òun láti jẹ́ pọ́ máa lè o rántí pé mo sọ fún ẹjọ́ kan rí mo ní mo lálàá mo ní mo lálàá pé ọmọdé yìí àjàsá yìí o kò dàbẹ́ ní pọ́ ọmọ mi ni èmi kọ́ ló bí fún o rántí pé mo sọ fún ẹ pọ́ máa lè ní wọ́n ti jẹ́wọ́ ọmọ àlè báyìí sórí tó bá fẹ́ kó bá yá ẹ̀ n tó lè ṣe ní pé kó padà lọ àti bàbá lérè àti kúdíò àti kíni èyí tó pè é lọ́mọ àlè o àti ṣèyí o àti gbogbo ilé wọn àfi kó kó máa bá wọn jà kí n máa gbọ́ sórí ibi tí mo wà yìí kó bẹ̀rẹ̀ wípé bàǹtẹ́ gbóná níwájú òtútù lẹ́yìn ògbóná níwájú òtútù lẹ́yìn ògbóná waju, wo jẹ́ kí n gbé lẹ́kọ̀ọ́ ní ògbóná níwájú wọ́n fi bẹ̀rẹ̀ látòrí olórí burúkú ògbóná níwájú fọ́fáì fẹ́ni yẹn o ètò mi fẹ́ni à ah, kí n gbé lẹ́gbùrú omi bí bẹ́ẹ̀ pọ̀ máa ọmọ àlè ló bí o kí n bá gbé lẹ́gbùrú ọmọ àlè ló bí. ọjà ṣé gbogbo bóyá ń dalẹ̀ ìrú ó ti tẹ́ yín lọ́rùn àbí. ó ti tẹ́ ó ti tẹ́ oṣó ilé o ẹ̀gbọ́n sítì àjẹ́ ilé o ẹ̀gbọ́n sítì àjàsá lọ mọ́ wọn lọ́wọ́ idán máa ti gbọ̀nà ara yọ àjàsá àjàsá àjàsá àjàsá alájà ló ṣe òkú yẹ ó ṣe káyé gbá ó ṣe kọ̀ọ̀rọ̀ náà ó lẹ́ẹ̀kan lè gan àbúrò múrí ó lẹ́ẹ̀kan

Fire! Fire! sí mọ̀dọ̀ alábẹ́dẹ́ òògùn iṣẹ́ ọ̀rẹ́ gidi ọ̀pọ̀ láwùjọ àjàsá àjàsá àjàsá. nílẹ̀ ṣe bí bàbá bàbá gidi. bàbá èmi mi ẹ gbóhùn mi. Eh, ọkàrí eh, ah, ọmọ dáadáa. kí kí ṣe mí kí lẹ ṣe mí. a pọ̀ jù lọ. èmi èmi ń ṣe fájì ni mo mo ń ṣe fájì káàkiri wọn mo ń pa láǹgbà. mo kàn òyì ní kọ́ mi mo ní ìjókòó díẹ̀. nbó lẹ́ lọ nbó lẹ́ lọ báyìí nbó lẹ́ lọ. o ti bá ń gbẹ́rù mi ni. mo mo ti gbé mo ti gbé nbó lẹ́ ń lọ sí. ilé náà mò ń lọ ṣáájú ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ọkàrí ọlá ìbàjá ẹ jẹ́ ká máa lọ ọkàrí ọmọ dáadáa. Ah, mo ti gbàgbé ọkàrí ah, mo ní ká máa lọ mo ti gbàgbé mo ti gbàgbé pé agẹmọ ikú ní mọ jèsè àbí tó bá fọ parin. mo owó ti ní kẹ́ wá máa jáde tẹ́ bá ti fẹ́ lọ́bì tẹ́ bá ti fẹ́ ṣe kọ ẹni kọ́ pè mí. ṣé gbogbo ìgbà náà ń ta ń ràn sí ọ gbogbo wọn kọ́ ni ẹ sá fún mi. ẹni kọ́ pè mi níṣẹ́ mi níṣẹ́. wọ́n sọ ń dàgbà àyà gbogbo wọn ní sá fún mi èébú ni wọ́n ń bú mi. ẹ bá bu ẹ kí mo máa nà wọn. bá tiẹ̀ nà ẹnìkankan mọ́ ǹjẹ́ ọ̀nà ń bẹ lára wọn ebe mi ni ṣe bẹ́ẹ̀ mi ni ń èkú yìí. ẹ mọ̀ pé mi ní iṣẹ́ èmi ẹ pé mi níṣẹ́. ẹ mo tiẹ̀ jẹ́ iye ó tiẹ̀ níṣẹ́ ó níṣẹ́ ìwọ máa wò mí ràn ṣá máa ṣe bó ṣe ń ṣe. mi fẹ́ níṣẹ́ mi fẹ́ níṣẹ́ o. ọmọ dáadáa ni ọ ó níṣẹ́ ọmọ dáadáa ni o. mo mo ní ma ráyè palangba tí bá níṣẹ́. èmi èmi dìbò dúgbò èèyàn abẹ́yìn haha yìí tó wá dé tí wọ́n ń sá fún wa. bàbá àjàsà ọmọ kọ́ lẹ́bí yìí o ọmọ lásán gbà ìkejì ajá ni ọmọ ládàradà ọmọ òfò lẹ́bí yìí o. Ah, ah, ah ọlọ́pàá èwo ń tèpè amúnijẹ́ amúni èwo là ní bọ́ńbẹ́ ah, ah, ṣé bá abiyamọ̀lẹ̀ yìí náà tẹ̀lé wà fi ṣe tójú àwọn méjèèjì ẹ̀dẹ̀ ń ṣépè fọmọ wa ah, èmi ò fẹ́ nǹkan tó bá ṣẹlẹ̀ gangan tó ní kẹsàn. ṣé ó dáa bí àjàsá ọmọ yín bó ṣe fi igi kan ajá tèmi lẹ́sẹ̀. ó kan ajá yín lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni. ó kan ajá yín lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni. àjàsá kí ló dé tó kan ajá alájá lẹ́sẹ̀. ẹ ṣe bàánù ẹ ṣe màánù mo gbowó gbà tí mo gbowó yẹn mo wá mowó yẹn mo mu dání mo ebi wá ń pa mo wá wò pé kí ni mo fẹ́ jẹ mo wá wò pé mo fẹ́ jẹun mo wá lọ sọ́dọ̀ yẹlẹ́jà gbà tí mo wá débẹ̀ mo wá débẹ̀ mo wá mọ ẹja tó wù mí mo wá mu mo wá sanwó ẹ̀ gbà tí mo sanwó ẹ̀ wọ́n wá kó sí láìlọ̀n nígbà tí mo wá fún mi láìlọ̀n yẹn mo wá mu mo wá kó nbẹ pé kí n máa bọ̀ nílé kí n wá mu gàrí nígbà tí mo wá kó nbẹ nígbà tí mo wá bọ̀ lọ́nà mo wá bọ̀ lọ́nà àmọ́ gbà tí láìlọ̀n yẹn tó já ìgbà tó wá já yẹn ẹja yẹn wá jábọ̀ ìgbà yẹn wá kò kò wá dúró kò ṣàlàyé kò tẹ̀ sọ pé ebi ń pa mi òun pé kí n má bínú àbí wọ́n wá lọ mo á gba ajá wa kí ló dé tó kó tó jẹjà mi ó dẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n á pa mo á tún tẹ fẹ́ kó dúró kó dúró kó wá dúró mo mo mo á wo àwọn ọ̀rọ̀ tẹ máa ń sọ ẹ̀yin àgbà tẹ máa sọ pé tájà tádìyẹ bá dẹ̀ lẹ́yìn inú wà á fọ lẹ́yìn mo á rí igi yẹn ìgbà tí mo á rí igi yẹn mo á mú igi yẹn mo á wájà yẹn lọ́kàn wà lọ lọ́kàn mo á mú igi yẹn mo á jùbà fún lọ́kàn ó wá bà lẹ́sẹ̀ ẹsẹ̀ wa kan lé nígbà tẹsẹ̀ wa kan inú mo á mo á lé. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ẹgbẹ́ ṣe bó ṣe jẹ́ nìyẹn. bó ṣe jẹ́ ajá mi ló kán lẹ́sẹ̀. ajá ló sọ gílù ẹ eh. eh, kí wàá lè bí ọmọ mi ẹjọ nítorí Ọlọ́run ẹ ẹ ẹ mo kó báyà máa ṣe rí bó ti ń jìjà náà rèé o bó ṣe ń dìjà lẹ́rí yìí o kí lè bí ọmọ lọ́mọ nítorí kí ọmọdé kó tó gba owó oúnjẹ láàárọ̀ yìí ọrùn ẹ̀ ti gùn ojú ẹ̀ ti yọ báyìí o ojú ẹ̀ fẹ́ bọ́ọ̀lẹ̀ ní kí n tó fún lówó oúnjẹ ṣé kì í ṣe owó oúnjẹ tí mo fún ẹ ló lọ fi rẹjà òun lajá wá gbé jẹ ẹ wá ń bu ìgbà tó jọ́ dẹ̀ níwọ náà ah, ah. ṣájá ló yẹ kó ju oúnjẹ ní àbólówó ẹ̀ ló yẹ kó kán lẹ́sẹ̀ ah, bó o bá rówó kán lẹ́sẹ̀ wàá dẹ̀ rọmọ kán lẹ́sẹ̀ ẹ eh, bó ṣe jẹ́ nìyẹn. ṣé ṣé irú ẹjọ́ tó yẹ kẹ́ ẹ dá nìyẹn. bẹ́ẹ̀ kì í ṣàlàyé fún ẹ nílùú òyìnbó bí ajá bá ṣẹ̀ olówó ẹ̀ ló máa mú rọ́pò. Eh, ṣé ìlú òyìnbó lẹ wà yìí. ajá ò gbọdọ̀ wùwàkúwa olówó ẹ̀ ní òkọ́rè. kò lè dùn mí fún yín wọ́n ti sọ pé kí n má wà wọ́n ti sọ pé bàbá àtọmọ yín pé ẹ yàtọ̀ síra wọ́n ní wèrè lẹ́yìn. ẹ má lọ ah. ẹ má lọ. ẹ fi ilẹ̀ ẹ bá ti ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ ti yẹ ni hmm. ẹjọ́ ti yẹ ni ah, ah, tó ṣàyà bí àyà ṣáwá ó ṣẹ̀ṣẹ̀ bí ẹsẹ̀ olóńgó hmm. ó wá ṣọrùn bí ọrùn pẹ́pẹ́yẹ ó wá ń ṣorí ó ń ṣorí kọkọkọ ó ń ṣorí kọkọkọ bí aláǹgbá orí òṣù olórí burúkú àbíwájú kan àbàyà bí ẹ̀dúndùn olóòwe ẹ mà kú òwe ṣèṣe ká ń lówe ìwé alápá ijó ló bẹ oge pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ nìyá lé ó sọ gi mọ́ wọn lápá ó bá dà ló gbé o olórí burúkú awáyé má jọ nǹkan ọjọ́ wele tẹ́sẹ̀tẹ́sẹ̀ bàbá àjàsà sẹ́kílẹ̀ ṣe yìí kí ló dé nígbà tá a wí lẹ́ẹ̀kan ẹni ẹ tó bá jẹ́ ìlú òyìnbó ni ìwọ ògbé ìlú òyìnbó ni ṣé ẹni kan yí ọ̀pọ̀tù rí ni tẹ́ ẹ sọ̀rọ̀ ìlú òyìnbó ń bí báyìí àwa ta ti yọ lọ tí yóò mọ̀ àwa ta ti yọ lọ tí yẹ wo wo bí wo bí ó yẹ kó ìyá ìyá alájà gangan ni kò gélẹ́sẹ̀ ìlú tó lọ́ba tó níjòyè kí òun ni o gélẹ́sẹ̀. ọgbà tó yọnu ajásá ajá eh, ẹ wò ẹsà. ajá olè eh. ẹ ò mọ̀ pé ẹni tó bí ni làájọ nígbà tájá ti yọ olè dájúdájú olówó ẹ̀ ló lè tàbá délé ẹjọ́ àárò wàá rí kó lè lọ́mọbìnrin yẹn. Ah, èmi máa ń sọ sẹ́ni gbogbo nǹkan tí mò ń sọ nísìnyí kò jọ yín lójú nǹkan tí ò jọ yín lójú ó máa tó jọ yín lójú ọmọ ọmọ ṣe dáadáa káàkiri inú yín dẹ̀ ń dùn. àmọ́ tó kún wọ náà nú arìndín ah. mi ò lè rìndín bíi tiyẹ. Ah, ó dáa gbogbo ẹ̀ mo fi lẹ́yìn lọ́wọ́ ẹ ṣàṣẹ kó dáa ṣọ́ọ̀ṣì yé yín tó bá kú lọ́mọ ẹ wá wọ́ mọ̀ mí tẹ́ máa fi rọ́pò fún mi ṣọ́ọ̀ṣì yé yín. èmi náà fi lé ẹlẹ́sẹ̀. Oh, ó ń bá yín lọ ẹ̀yin tẹ́ ìjòyè àgbàlagbà ó ń bá yín lọ ó ń bá yín lọ mo mo fọ́ lẹ́yìn lọ́wọ́ ẹlẹ́dàá bá dẹ̀ dáa fún yín àyà gbòòṣù. òpònú tiẹ̀ làwọn ẹlòmíì ẹlẹ́dàá ṣé mi ò lẹ́lẹ́ jẹ́lẹ́dàá tèmi á sùn ni ọ̀dẹ̀ ibi tẹ́lẹ̀dàá tìyẹ ti ń da ṣé tèmi á sùn ẹlẹ́dàá tèmi á ẹ̀ ń pàṣán ẹlẹ́dàá mi tí yóò gbàgbé rẹ̀ arìn. bàbá ọ̀rọ̀ ogbó náà o àgbóyè mo mọ gbé kaná ẹni kí n gbé kaná mo tó àbù díẹ̀. ìwọ ẹ mu ẹ kí n gbé sórí kẹ́ mu ó gbóná ó gbóná o ẹ jẹ́ kí n gbé ṣí lẹ́nu ó gbóná ẹgbẹ́tsẹ́ ni. níṣòro níṣòro fàtẹ́gùn díẹ̀ sí i. mo ti fẹ́ mo ti fẹ́ ọjọ́ ti da kí n má lọ fi tọ́ sí i. ó yẹ mú ẹ mú bẹ́ẹ̀ ká ẹ yà ń bẹ́ẹ̀ mú yín jáde. Ah! Eh, àì máa yá bẹ́ẹ̀ mo fẹ́ ká jáde mo fẹ́ lọ síbi ibi amọ̀ kan wọ́n ń gbá mo fẹ́ lọ da bọ́ọ̀lù wọn rú wọ́n bú mi wọ́n bú mi wọ́n náà máa lè ní mi máa da bọ́ọ̀lù wọn rú. ṣé oṣù òde àgbo kù. mo dé mo dé síbẹ̀. lórí àwọn adìẹ wọn máa lọ pa. mo ti sọ fún adìẹ kọ́ bá lọ síbẹ̀. bàbá bàbá ara ń tiya ara ń tiya ẹja lọ ẹja lọ bí bọ́ọ̀lù. ẹnara díẹ̀. Mm-hmm. mánu ẹ jẹ́ ká lọ mo mo lọ síbi bọ́ọ̀lù. ìwọ sì lè ṣe é lọ. ẹ jẹ́ ká lọ síbi bọ́ọ̀lù yẹn mo fẹ́ lọ dá bọ́ọ̀lù wọ̀ ọ́ ẹ jẹ́ ká lọ. bàbá mi lọ́rọ̀ kó wá mú lábẹ́ kékeré ìbàjẹ́ nǹkan ọgbẹ́ mi lọ́wọ́. ẹ ẹ gbá bọ́ọ̀lù. ìyá rẹ kọ́ àti bàbá rẹ. ọwọ́ àlè ọwọ́ àlè mo fẹ́ sáré lọ dá bọ́ọ̀lù àwọn ẹrú mo bọ̀ wọ́n bú mi lánàá mo máa lọ jábọ́ lu ọ mo mo gbọ́ mi o. ọkọ mi ìyẹ̀rú ọ̀kẹ́ ọmọ ọlọ́fà ọlálọ́mí ọmọ adúsùn ló kọ fádémi lémi lórí ẹ tá síbí àjàsá ni o tá bá rìn sọ́hùn àjàsá ni kí ló dé ṣé wọn nìkan ló wà láàrin ìlú ni ènìyàn alágẹmọ kú sáàrò ọlá alágẹmọ kú sáàrò ṣálágẹmọ nìkan ṣo ló wà ń di àrò ni sọ fún mi tó yẹ pé gbogbo wà tí ìwọ̀kàn fún báyìí bíi pé kéèyàn kan mú ẹ kó dẹ̀ kẹsẹ̀kẹsẹ̀ ó dẹ̀ mọ̀ pé kò sí níwájú kò sí lẹ́yìn àbítọ́rọ́ jẹ́ wọn nìkan ṣo iná ló jẹ́ pé o kàn báyàn lórúkọ o kàn báyàn lójú jẹ́ kákàkiri ni. màánù kání kání kání kání mo wá lọ mo wá lọ àwọn ọ̀tá ọwá kóra wọn jọ ọwá ọwá ọwọ́ sọ pé ọwọ́ agbẹ́ kòtò sílẹ̀ ọgbẹ́ sílẹ̀ nígbà tó wá gbẹ́ sílẹ̀ mo wá ń bọ̀ nígbà tí mo wá ń bọ̀ mo wá mú ẹni ọwọ́ agbẹ́ sórí kòtò yẹn nígbà tó wá gbẹ́ síbẹ̀ ọwọ́ ni kí n wá sùn lé sí máa sùn lé ni. ọ̀rẹ́ ẹlẹ́dàá mi ò tiẹ̀ ní jẹ́. mímí ní sùn lé sínú kòtò ó máa wọ́ ní kòtò ó máa sinmi sínú kòtò. ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ torí ọlọ́run. èmi náà mo sá fún kòtò kí n máa lọ wọnú kòtò ni gbọ́ mo mo mo ti gbọ́ mi ti gbọ́ mi mi nínà ọmọ mi nínà ọyàn kankan mọ́. ṣáà ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ sọ́ni tó máa sọ pé ó ti gbọ́ ó ti gbọ́ ó ti gbọ́ ó ti gbọ́ ẹ jọ torí ọlọ́run ọkọ mi kí ni nǹkan tó fẹ́ gan-an kí ló fẹ́ kí n ṣe fún ẹ tó fi ní máa fa wàhálà láàrin ìlú mọ́ tó máa tiẹ̀ fọkàn èmi àti bàbá ẹ̀ tó máa fọkàn wa balẹ̀. kárẹ̀ sọ pé kí ni mo fẹ́. ẹ òun náà ni mo sọ mo ní kí ló fẹ́ kí n ṣe fún ẹ. ká ní ẹ̀kọ́ mo ti jẹ́ wọn sàn o ege kánìkánì ẹ máa fún mi ló ń fẹ́ lọ rẹ eh. ẹja dídín. Mm-hmm. ẹja dídín yàtọ̀ sí oúnjẹ o èwo gangan ló fẹ́ nú ẹ̀. kánìmù kánìmù fẹ́ rẹ ẹja dídín. fẹ́ rẹ ẹja dídín. kánìkánì ẹ máa fún mi lówó márùn. kí ló dé ṣáà fẹ́ fi ṣe bẹ́ẹ̀ ni ṣebí kò jẹ́ ni. kánìkánì máa tún lọ nọ̀yàn kan sìn ṣe bí márùn ló fẹ́ ẹ máa fi márùn kún ajẹ́ mẹ́wàá mẹ́wàá dáa ẹ mẹ́wàá àmọ́ owó owó mẹ́wàá kò sí níbí ẹ bóyá kí n wọ ṣọ́ọ̀bù. máa máa gbókè wo. ọmọ ni mo máa tọrọ mi máa tọrọ. ẹ lọ sọ pé wúrà ilé ẹ sọ máa pa nítorí ọlọ́run. ilé o ẹ̀gbọ́n sí ti kọmọ kọmọ kọmọ kọmọ kọmọ kọmọ. ní sùúrù sì dúró dè mí bó ṣe ń lọ náà ni mò ń tẹ̀lé ọ. èmi ò lè rọṣẹ èmi ò lè jẹ́ wá débẹ̀ kájà sàti padà tán. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fún nǹkan tó ní fagilé bàbá olómi náà ló ti fẹ́ ṣe. nítorí àbúrò gbadébọ̀ náà ló sọ fún mi kádébẹ̀ kárí ti àárẹ̀ yá lọ wò. àjàsà yóò padà wò. àjàsà lónìí. mo débẹ̀ tán. ó yá ó yá níbo. níbo lẹ̀ ẹ̀yin eh, eh, eh, ọmọ mi ẹ ti dé ẹ ti dé inú inú mi dùn inú mi dùn ó yẹ ẹ pàtàkì fún ayé ẹ pàtàkì fún ayé ẹ pàtàkì fún ayé ẹ pàtàkì fún ayé ẹ ti wá ẹ ti ẹ fẹ́ wo wàhù ẹ fẹ́ wo wàhù ẹ bá fẹ́ wo wàhù ẹ pé wàhù wàhù wàhù wàhù máa ṣẹlẹ̀ kí ni ká ṣe lé ní òun wàhù ni mo ní máa ṣe lé ní fún yín o. ah sídìkà ó wá lé mi ah, ẹ pàtàkì sídìkà ó máa ń wá ó máa ń wá ó máa ń wá ó máa ó máa ń wá lójoojúmọ́ síríkà ó yà bá mi ṣòkúta wá ó yẹ pàtàkì ọ̀hún síríkà ó ti lọ bá mi ṣòkúta ó lọ bá mi ṣòkúta ẹ pariwo wàhù wàhù wàhù ah síríkà síríkà ah ó wàá mọ̀ wé o ẹ sọ pé síríkà wàá mọ̀ wé o ó ṣe ó ṣe síríkà kí kí lélẹ́yìí tó wà lọ́wọ́ mi yìí ta ló ṣà tata ló ṣà wá sirika olókùn ká ẹyin ilẹ ama ama ama ama ta ta ta ló fòkùtà ta ló má jòkúta ẹ fòkùtà ṣe máa mu suit ṣe ṣe ṣe kì í sọ di suit máa sọ máa sọ kúta ẹ máa sọ di suit máa sọ di suit fọfọ yọ. wàhù. nasalazata. Fafaya. Wàhù. Fafaya. Wàhù. Fafaya. Wàhù. Fafaya. Wàhù. Kí lélẹ̀. Wàhù. Wàhù. Wàhù. Wàhù. Wàhù. Wàhù. Wàhù. Ta ló fẹ́? Èmi. Ta ló fẹ́? Èmi. Tó bá dọ̀la kó wá gbà. Ọ̀la kọ̀ ọ̀la ni. I love that. èmi ó bàjẹ́ bẹ ṣàlàfíà lẹ́yìn náà. àlàáfíà ló kú bá wa àbúrò rẹ ń kọ ṣàlàfíà lòun náà wà. àlàáfíà ni o àlàáfíà ni o ń jẹun sí mi lọ́rùn. <laughs> owó tí mo ṣáà fi ránṣẹ́ sí yín ṣán fi jíṣẹ́ ṣá. tó fi rán débọ̀ sí mi ó kù fi jíṣẹ́ ó ṣe mo tó pẹ́ ìlú òní tọ́wọ́ ẹ̀ ọwọ́ ẹ̀ máa ròkè ṣe ọlọ́run àdẹ̀ wà pẹ̀lú ẹ̀ ó wá yà mí lẹ́nu tí mo rí ẹ ní ní pàjáwìrì ó pè mí tẹ́lẹ̀ ó sọ fún mi pò ń bọ̀. ẹ òótọ́ ni pé ẹ̀yin ò sọ fẹ́ yẹ pò kò ń bọ̀ <laughs> mo kàn wá ya fídíò kan around ni mo wá wò pé agbáwájú ah, ah, ilé ẹni kọjá níyà kí àwọn ará lé mi yóò pé ẹ jẹ́ ń fẹsẹ̀ kan kí yín kí n tó padà lọ sí ẹnu iṣẹ́ mo fẹ́ yà wá wò. ṣadé ńkọ́ mo ní ó dúró tì yín kó máa tọ́jú yín ni níbo ló ń gbà lọ. Ah, ṣadé ó ti lọ sọ́dọ̀ bàbá olómi Ah, kí ló ń wá kiri tí ò jókòó nílé dánú kí ló wá lọ kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá olómi. Ah, àjàsá mà ni. àjàsá. àjàsá ọ̀rẹ́ ẹ̀. àjàsá kan náà. ó ti donidán láàrin ìlú. àjàsá. bẹ́ẹ̀ni. àjàsá donidán. bẹ́ẹ̀ni tí bá tí bá ti tí bá tí bá tí bá ti dúró tí bá tí bá tí bá ti sọ fún àwọn kìnìyàn yẹn ó máa ó máa dá mi lóhùn ó máa ó máa ó máa ó máa dàbí pé àwọn kìnìyàn yẹn wọ́n gbọ́ nǹkan tí mò ń sọ tí bá ti sọ báyìí ó máa sọ kánìmí kọ́ ń lọ èmi wá sọ pé mo fẹ́ ṣe kìnìkan báyìí tí bá ti sọ fún kìnìyàn kánìmí bá ti sọ fún bẹ́ẹ̀ kánìmí kọ́ ti sọ fún bẹ́ẹ̀ kìnìyàn máa kọ́ ṣe bẹ́ẹ̀ ni Wow, that's a good one. Wahoo, wahoo. Wahoo, that's oh, a real... Oh, kọjá wow. That's a real talent. Ah, good. Okay, you know, um, mo ń rò sórí irú nǹkan tó ń ṣe yìí nínú abúlé kò lè máa fẹ̀ẹ̀chẹ̀ ní owó ṣó ń ṣó ń ṣó ń powó wá fún ẹ ṣá. àwọn ọmọ máa ń pàtẹ́wọ́ inú wọn máa ń dùn. Oh, o ní láti lọ sí Èkó tó bá lọ ṣerú nǹkan báyìí lẹ́kọ̀ọ́ wọn ò ní pa àtẹ́wọ́ fún ẹ wọn á pa àtẹ́wọ́ wọn á tún wá máa da owó bù ẹ kó tó ṣẹ́jú pẹ́ báyìí wàá ti ní owó burúkú lọ́wọ́ kání wọ òun lọ sẹ́kọ̀ọ́. tó wá lọ ń ṣe irú nǹkan tó ń ṣe lábúlé. kání mi wá ṣe kínní yẹn kání àwọn èèyàn máa fún mi lówó. owó gidi big money. kání máa fún mi lówó. yes i'm telling you. yeah. wàhù ni o. o bàbá àjàsà. ìyá àjàsà. òkìkí àjàsà máa ti wá kàn káàkiri gbogbo rẹ̀. Mm-hmm. tó bá dẹ̀ wá rélé anájàsà tó ń pe dán hmm, mo wá lọ sí. Si ọjà níjẹta tọba ni ẹ wòye ẹ wòye ẹ wòye ìyá àjàsà tọmọ ẹ̀ ń padọ́ rẹ̀. orí ìwọ náà wá ń dìde. mo kàn ra rẹ́rìn ní músẹ́. ọ̀rẹ́ rìn músẹ́. Ah, ẹ wò. ṣé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ ni olókìkí lọmọ tèmi bí hmm. ṣé mi ò rò pé mi ò mọ ohun tí mò ń ṣe ó ní òkìkí ó máa ní òkìkí òkìkí ẹ̀ ájú ti kárú náà lọ èmi mo sọ bẹ́ẹ̀ wọ́n sọ fún mi ni wọ́n dìídì sọ fún mi hmm. àmọ́ ò gbàgbọ́ ò gbàgbọ́ rárá ọmọ mi ah, bóyá ló tiẹ̀ mọ̀ tèmi náà bá yọ síbí bàbá àjàsà tí n bá yọ sọ́hùn bàbá àjàsà níwájú bàbá àjàsà lẹ́yìn bàbá àjàsà bóyá ló tiẹ̀ morúkọ tó ń pè mí lóde. Ah, èwo tún nìyẹn. èmi náà ń pè ní bàbá àjàsà ọlọ́wọ́ idán. <laughs> bàbá àjàsà ọlọ́wọ́ idán. ọlọ́wọ́ idán ni hmm. àmọ́ òkú kínní kan o wàá bá mi ránṣẹ́ sí o mo ní ìbéèrè tí mo fẹ́ bi. ọkọ ìyẹ̀wò òkè. Okay ọmọ ọlọ́fà mọ̀jọ ọmọ abíṣojú ọkọ. sórí nígbà tèmi àti bàbá ẹ tá a ránṣẹ́ pé tó wá jẹ wa ọmọ agbọ́nràn sí ẹ lẹ́nu o ní ṣàṣetì o wà á sórí rẹ lágbára ọmọ dáadáa ni ọwọ́ ah. ẹ̀yin lẹ ń fojú ọmọ hmm. bèbè ọmọ dáadáa ni. bẹ́ẹ̀ ni ọkọ mi nǹkan kan ló ń rú èmi àti bàbá ẹ lójú torí ẹ̀ la ṣe ránṣẹ́ pé. wo wo wo kó tó lọ jìnnà èmi àti bàbá ẹ àwa àwa yóò gbọ́rọ̀ fìrẹ́ ìgbòdì o ẹnìkan ń jáwàdé nǹkan kan rú bàbá ẹ lójú èmi èmi ni mo ní ó rú mi lójú mo wá ní bá mi pe ọmọ ẹ ká béèrè lọ́wọ́ ẹ àbí ohun tí mo wí kọ́ nìyẹn. nǹkan kan ló ń rú bàbá ẹ lójú tí wọ́n sọ fún mi pé kí n pè é àbí bẹ́ẹ̀ kọ́. ó ní wípé gbogbo ọ̀rọ̀ ẹ tá à ń gbọ́ ní gbòòrò pé òun pàdán òun sọ gidi èèyàn ẹni ẹlẹ́sẹ̀ kan wà ní kó dé ẹlẹ́sẹ̀ méjì padà ẹ kò wá ayé wa jọ sọ fún mi ibo ló ti rí oògùn àti pé ta ló fún ẹ gangan ó tán. kíni kíni èmi náà mi ò mọ mi ò mọ níjọ ní ní ìjọ kan níjọ kan mo kàn lọ mo ń lọ ni o mo ń lọ mo á lọ mo á lọ mo á lọ sínú igbó mo á lọ mo á lọ wo gbogbo nǹkan ń bẹ mo á mo á mo á rò lọ́kàn mi mo ń ronú níjọ yẹn mo á lọ mo á lọ mo á lọ mo á débẹ̀ mo á mo á wo igi kan báyìí ó ti ga jù mo á wò pé igi ṣe wá ga jù gbogbo igi tó kù tó wà ńbẹ̀ lọ mo á ní pé kí igi yẹn kó kó kó lọ́kàn mi wò pé kó kúrò ńbẹ̀ igi yẹn wá kó ńbẹ̀ ó kó ńbẹ̀ mo mo á wò pé ó igi yẹn ó kó ńbẹ̀ mo á sáré mo á sá lọ mo á sá mo á sá lọ mo á sá mo á sá lọ mo á sá pamọ́ mo mo á jáde mo mo wá padà síbi igi yẹn mo wá padà síbẹ̀ mo wá mo wá rí pé igi yẹn igi yẹn kò sí níbẹ̀ mo mo wá rí pé igi yẹn sí mo tún mo mo kàn tún lọ́kàn mi mo wá rí pé kí igi yẹn kó kọ̀ dé igi yẹn ó dẹ̀ dé ó dé ó dé. òjé marina fẹsẹ̀ gúngò kíbẹ̀ má ṣe jẹ ah, ah. igi yẹn ò ṣe jẹ kó. irú àjàsá wo ti yẹ ó ṣe wá jẹ́ pé gbogbo ẹ̀yin àjàsá báyìí irọ́ burúkú kan rí yín àjàsá kan tí mo mọ̀ náà owó labí ló ń jẹ́ tó bá. Ah, ẹ̀gbọ́n màá mi lábẹ́kúta ni. tó bá dábẹ́kúta kó béèrè. Ah, ó lè parọ́ kó kí gbogbo òlu kó kó wọn jọ sójú kan báyìí irọ́ ti yé gbẹ́ ọlọ́mọ máa ṣe ọmọ sọ lórúkọ o ṣé èmi nìwọ́ fẹ́ ló gbájú ẹ̀ fún tó bá tiẹ̀ máa ga gbogbo èèyàn ó lè gà yá ẹ̀ ó lè gà yá láyà ẹ̀ kì í ṣe mí o ìwà rẹ̀ lọ́kàn ó ṣe kíní kan àbò tí lọ́dọ́gbọ́gbọ́ ògùn ẹ̀ òdìdọ́dọ̀ àwọn lálùdé ìgbíndè èèyàn dìgbín ìgbíndè èèyàn mo fẹ́ dì mí sólò ìṣàlọ́run láàrin ìṣẹ́jú mẹ́ta àbò o ti rìnà o ti kan lálùdé o ti fún ẹ lóògùn ó hmm. dà tó bá jẹ́ lóòótọ́ lóru ó yà rò lọ́kùnrin pé kémi dìyà ẹ kíyà ẹ dé mi nǹkan ọmọkùnrin tèmi kó lọ sọ́dọ̀ yẹ tàyà ayé yẹn ayé yẹn kó má bọ̀ nbí. fàfàyà fàfàyà fàfàyà ajásá mo ní kíni kíni kí ni àṣọ tó ń bá ẹ̀gbọ́n rẹ̀ náà ṣe máa ń sọ̀rọ̀ báyìí. jẹ́ kó ṣe èmi ò èmi ò ṣe bẹ́ẹ̀ bá máa ṣe èmi ò ṣe. ẹ mọ̀ pé mo máa ń gbọ́rọ̀ sáwọn òbí mi lẹ́nu tó bá sọ pé kì í eh. ṣe mo máa ṣe máa mi máa di bá mi ọmọ lọ sí. ẹ eh, wo Àjàsá Àjàsá. èwo ni èwo ni kátikàti kó sọ mí dọkùnrin kó sẹyìn dóbìnrin eh. Ọlọ́run ò ní jẹ́ kẹmí rírú ẹ. ẹ jẹ́ jẹ́ kí n ṣe. ọmọ yìí tí mo fẹ́ kó ṣe ọmọ yìí tí mo fẹ́ ṣe pé dán kí ẹ bá a okun orí bíńsì àtòmí. fàfàyà. ká lè rí oúnjẹ. ẹ̀yin mélòó. gbogbo wa la wọn. èmi kọ́ èmi ò lè báyìí jẹjẹ kú jẹ. kò sí. àwa sọ yẹ ìdí omi tá a máa mú. Ah! odò ní kẹsàn mi di odò ẹ̀yin àti ọmọ yín odò ní kẹsàn mi di kí n kí n bẹ̀rẹ̀ sí gbé yín lọ. màá sọ gbogbo kí ni ìdí ẹ̀ bá. ẹ ẹ má sùn olùsọ máa sọ kọ́ọ̀pù. ìgbà wo làjà àjàsà wa di ọlọ́wọ́ ọdún láì ṣe fámìlì yìí. Professor Bella ó yà mí lẹ́nu àti bí ọ̀sẹ̀ tó kọjá lèmi ti gbọ́ àfìgbà tí mo fi ojú mi rè ni mo tó gbàgbọ́ kí láwa sọ pé ibo ló ti lágbára tó ń lò yìí. ẹ fi ilẹ̀ àṣírí àtọ́jú. gbogbo àgbà tí mo fi lọ sábẹ́òkúta làtàtà ti lọ wá wàkúwà ó lọ wáṣẹ́ ni o. ó ní lẹ́nu ìgbà tó ti dé láti pòye oníwà tòun jọ sọ àwọn ọ̀rọ̀ bákanbákan àjàsá ọ̀rọ̀ ẹ̀ ò rí bẹ́ẹ̀ o nítorí bájàsá bá kéèyàn káàárọ̀ báyìí àbí kéèyàn yọjú wò ta ó lè sọ̀sán dòru gbogbo ìgbésí ayé ẹ̀ pọ̀ ìgbà tó ti wá bẹ̀rẹ̀ idán yìí orí idán ọwọ́ wà lọ́wọ́ ẹ̀ idán ojú wà lọ́wọ́ ẹ̀ idán ẹsẹ̀ wà lọ́wọ́ ẹ̀ gbogbo idán ló wà lára ẹ̀ gbogbo ara ẹ̀ kìkì idán ni mo wá ní ẹnu oníkànlá gbọ́pọ́n kò yọjú sí mi ó máa ṣèrọ́ ló pamọ́ ni. Ah, rárá sá ẹ ṣe gan ni sá àgbàyàn adalẹ sá òótọ́ ni pé èmi àti ẹ̀ ríra àdẹ̀jọ́ a sọ̀rọ̀ lóríṣiríṣi èmi wá ronú pé irú nǹkan tó ń ṣe nínú abúlé káàkiri ó fẹ́ẹ́ máa jọ mọ́ iṣẹ́ tèmi ń ṣe lẹ́kọ̀ọ́. kí ni iṣẹ́ tí ẹ ti wọ́n ṣe. promoter lèmi mo máa ń gbé àwọn òṣèré orí ìtàgé àwọn olórin àwọn alájọta àwọn lèmi máa ń gbé jáde kí ni Àlàbá ṣe wá papọ̀ mọ́ pẹ̀dán. ó papọ̀ nítorí irú nǹkan tó ń ṣe yẹn tó bá fi lè dẹ́kọ̀ tó bá bẹ̀rẹ̀ sí í dárú ẹ̀ lára ká tó ṣẹ́jú pẹ́ yóò dolówó á dìlú mọ̀ká fún gbogbo àwọn èèyàn. àjàsáyé. bẹ́ẹ̀ni. ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ni. ẹ ti ẹja sọ tiwa tán kẹ́ tó bẹ̀rẹ̀ tí ń. ẹ kúlẹ̀ ní má sọ̀rọ̀ àdúgbò ah, kan náà la ń sọ. ẹ jàre ọmọ mi. Hmm. Eh, àmọ́ nítorí àwọn eléyìí ẹ kàn ní ṣe lóòótọ́ ní ṣe lóòótọ́ ni ẹni tí ò gbèlú ẹni tí ò rìnrìn àjò kò síbi táwọ̀ ti rìn dé ah! àbí ká mọ dárúkọ ni délùú ah. ọba kò síbi tèmi ò rìn dé láyé mi gbogbo ìlú ọba ló gbọ́ ọ̀rọ̀ àwọn òyìnbó yìí ò jà wá lójú àwa àti wọn bá àjọ máa ń tọwọ́ ọba ìlú èbò ọba gẹ̀ẹ́sì. ẹ o ń gbọ́ mi ọba gẹ̀ẹ́sì ò jàre àjọ tọwọ́ bọnú àwo yìí hmm. <laughs> ṣé o wá rí èkó tó wí ọdún mélòó mo ń lò ọdún tí ọdún tí hmm. ọdún tí abatẹ hmm. abatẹ abatẹ abatẹ twenty ah. mo pẹ́ lẹ́kọ̀ọ́ lọ́dún tí kún ìtó wà èmi àti ẹ̀ lájọ wà lẹ́kọ̀ọ́ ah. ọ̀rọ̀ iṣẹ́ pè mí ní <laughs> gbogbo gbajúmọ̀ ìyàwó àti gbajúmọ̀ káàkiri ìlú mọ̀ká. Hmm. ṣòwárí ìlú èkó yìí tí n bá parọ́ kò mọ́ já mi ṣe mọ̀ pé kò sí wà téèyàn ní tó ò bá nílùú èkó ah, lóòótọ́ ìwà olè ò sí lọ́wọ́ ẹ̀ o ṣapá rẹ̀ máa wá ká àjàsá nígbà tó bá bẹ̀rẹ̀ jàgídíjàgan ṣé kì í ṣòkú ẹ̀ lè máa gbé ránṣẹ́ sílẹ̀. Hmm. Ah, irọ́ irọ́ ṣe rí irú dán tó ń ṣe láàrin abúlé tí gbogbo àwọn èèyàn ń wò yìí kò ń ṣe pé máa lọ sáàrin ìjà lọ máa ṣerú ẹ̀ lẹ́kọ̀ọ́ rárá o a máa wábì kan bí inú ilé tó ti máa ṣe tá a máa wá rìkọ́ọ̀dù ẹ̀ késẹ́ẹ̀tì tá a rìkọ́ọ̀dù ẹ̀ sí yẹn òun la máa tà fáwọn aráyé. èèyàn máa wá wò lójú àwọn máa máa wò ẹ. àmọ́ ó yé mi kó lè mọ pé gbogbo ẹ̀ ló yé mi ó yé mi ò kàn fẹ́ bẹ́ẹ̀ ni mi ò fẹ́ bẹ́ẹ̀ síwájú ni gbogbo ẹ̀ pátápátá ló yé mi. irú àwọn nǹkan yẹn la máa ṣe àtìmọ́nulé àbí tàbá tìmọ́ kọ̀rọ̀. tá máa yá tá máa tà fáwọn èèyàn àwọn èèyàn lọ máa wò nínú ilé wọn ibẹ̀ lòun á ti dìlú mọ́ká tówó ti máa máa dọ́wọ́ tiẹ̀. ó dáa Eh, gbogbo ẹ̀ pátá gbogbo tó ń sọ ọmọ rò pé kò yé mi o ah, ah, àmọ́ tó bá tún kèmí àti ẹ. ẹ eh, jọ ọkọ mi sórí eh, gbogbo nǹkan tó sọ kalẹ̀ yìí ah, bíyàn bá gẹ̀ẹ́sì náà kò lè kọsẹ̀ rárá àmọ́ ó tún máa jàsá lẹ́yìn kó tó tó àná gbogbo ẹ ni wọn ti sọ fún ẹ̀yin lágbára ọlọ́gbọ́n iṣẹ́ ò ní díṣẹ́ ṣó lásìkò tí o fẹ́ mú àjàsà lọ sí Èkó wàá máa lọ síwájú síwájú àti síwájú rẹ màmí ẹbí bẹ́ẹ̀ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ dáná tó kó ba lè jẹun. o tí ì lọ o jàre kò gbẹ́ni ṣiṣẹ́ ní náná mú ẹ lọ tíjọ́ ò ní lọ máa yá jàre. a fẹ́ tó ọ̀sẹ̀ tó ń bọ̀ tẹ́mi bá máa padà sí kú àjọ màmá rẹ̀. a máa fi yẹn ṣe palẹ̀ mọ́. o ṣeun káyọ̀ o ṣeun pẹ́sẹ̀ jẹun pẹ́sẹ̀. ojú mi ò tẹ̀yìn mọ́ ọmọ mi jẹ́ ẹ má ẹ má ẹ má kì í mo mo mo lọ sí mo mo fẹ́ lọ ṣoríire mo fẹ́ lọ wọ ọkọ là ọkọ là. ṣoríire ṣoríire ọ̀rọ̀ mi ó dọwọ́ ẹ o kò ṣe jẹ́jẹ́ ọmọ mi o ṣe mọ̀ pé ojúkun ẹ̀pà ojúkun ẹ̀rẹ́ ni o káyọ̀dé bá mi mójútó o mo pẹ́yìn lójú olódùmarè lọ́mọdé yìí ojú mi ò tẹ́yìn mọ́ o ojú mi ò tẹ́yìn o. sọkàn ṣoṣo ara rẹ ẹgbẹ́ tẹ́lẹ́gbẹ́ra wá sí kiri mo dẹ̀ wọ́n fún lágbádá lọ bó ṣe ń lọ lé wọn ní kó ẹ sọ̀rùn lágbára lọ káyọ̀dé ṣe ò ní díṣẹ́ jọ torí Ọlọ́run kò sí wàhálà ojú èmi àti bàbá ẹ ó dọ́wọ́ ẹ kò mi ẹjọ mi ẹjọ ẹjọ mímọ mímọ bó ẹyin méjèèjì káni máa pin ẹ máa pin iṣẹ́ mi mo fẹ́ràn iṣẹ́ ni ẹ máa ẹ máa lọ ẹ máa lọ ẹ máa bá bá mi jíṣẹ́ fáwọn ọ̀rẹ́ mi àwọn àwọn olólùfẹ́ mi àwọn tó máa ń gbádùn pé mo ti lọ mo ti lọ sí mo ti lọ sẹ́kọ̀ọ́ mo fẹ́ lọ ṣe mo fẹ́ lọ wọkọ̀ọ̀la màá máa lu ẹ máa bá mi lọ sọ fún bàbá ọ̀gbìn ni pé mi ò lè mi ò mi ò ń pè mo ti lọ lọ sẹ́kọ̀ọ́ ẹ̀ bá mi sọ fún ìyá tó máa ń fún lẹ́jà ah. tó máa ń fún lẹ́jà yẹn pé ń pé kánú ti lọ ń pé mi ni màá wá ẹja yẹn mọ́. ìyá àjẹ́ ti fi ń kọ́ ṣe kí n sọ ẹ sọ fáwọn náà pé mo ti lọ pé. sọ fáwọn àjẹ́ kojú ti wọ́n. ẹ ń gbé mi mo ti lọ sí. ẹ ó ti tọ́ ó ti tọ́. ẹ bá mi sọ fún ọmọ yẹn tí mo fẹ́ fẹ́ yẹn ẹ bá mi sọ fún ọ náà pé máa àti tó wọn la máa sọ fún pọ́mọ mi ti lọ sórí ilé ta ni. àtàjẹ́ àtòṣó èmi àti ẹ̀rọ àbálòpọ̀. èmi àti yín kọ ẹni náà lè máa lọ sọ fáwọn àjẹ́ àtòṣó. ẹ máa ẹ máa lọ ẹ máa ẹ máa lọ ẹ máa lọ yá aago ẹ máa máa lu ọba lè gbọ́. bí wọ́n ṣe máa ń lu aago ọba. àjẹsánjọ ló ń bọ̀ láti máa rágùn. níta ní ìdè kí n tèmi pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ mí lé rè. máa wá aago máa wá aago máa wá máa lu gbángangba àtòṣó àtàjẹ́ o ọmọ mi ti lọ o ojú mi ò tẹ́yìn mọ́ o àjàsá ti dé èkó ojú tì ní o máa pariwo ibi tó rán mi dé máa jẹ débẹ̀ máa rán débẹ̀ wo ó dọwọ́ ẹ o. all right sir. ọbàrẹ kọlá lẹ́tà. mi ò tẹ ìmọ̀ jẹ́jẹ́ ìgbéyàwó. sir. Ah, here, here, here, here. Ilé rẹ̀ o. Ṣé bàbá wò ni? Good. Àjẹsà, ilé rẹ̀ o. Báwo ni? Ṣé rántí Débà àbúrò mi? ká ní kálẹ̀ mi jẹun jọ yẹn ṣé ṣé ṣé wọ́n ṣé wọ́n lè bá mi jà ṣé wọ́n lè bá mi jà. káníkàjà káníkàjà káníkàjà báyìí káníkàjà káníkẹ́mẹ̀ káníkàjà báyìí. ẹ dẹ́ ká gbàgbé ogun yẹn past tense ni ẹ má bínú. ẹ sá mú fìlà ìyẹn ti kọjá náà. Ma má bọ̀ jẹ́ fi ààrẹ ìwọ̀n débọ̀ báàgì àjẹsáwà nínú mọ́tò tó bá gbé wọlé ó yá jẹ́ àlọ́. káláwa sọ ni káníkò kò ní máa sọ pé àjà káníkò ọmọ ọ̀dọ̀ ló ṣe ní. káníkò náà ó máa kọ́kọ́ lọ bá mi Okay, guys, meet Mr. Ajasa. And then um, Ajasa, these are, these are people I work with. Okay, um, this is Mr. Daniel Bajenio. i show you And then um, here is Mr. Ajadi Ajani Koko. <laughs> we work together as well. So political. I just, I just, um, <laughs> wow. Olùkọ́ yẹn ló palẹ̀ ló ti bá jáde gbogbo. Oh, sorry, sorry. Gbìyànjú ti ẹ̀jẹ̀ Okay. Okay, that's fine. Okay, um, let me quickly tell you about Ajasa. Ajasa is um, ẹni tá a jọ grow up together um, right from right from the village. So ìgbà tí um, àwọn parents we, we be èmi ṣe ń ṣe they decide to jẹ́ kí èmi wá sí Èkó then and get get a greener pasture. So maybe she did cool. So somehow somewhere I found myself in the entertainment um, showbiz world. So but tí mo máa padà village one of our artists Aloya video eh, very close to the village. So I just like ẹ jẹ́ kí n fẹsẹ̀ kan délé kí n yọjú sílé àìsàn ìgbà wájú lé wa kọjá ká má yà lé. <laughs> Ìgbà tí mo délé lọ fún mi pé ọ̀rẹ́ mi àjàsá o ó mà ti di ìlú mọ̀ká ní gbogbo ìlú o kí wá ní nǹkan tó ń ṣe wọn ló máa ń pidán mo ní irú dán wò àfìgbà tèmi náà fojú kan àwọn dán tí àjàsà ń pa. fàfáyì rẹ wàhù wàhù kò sí nǹkan tí ó dá lára ó lè dédé ní kíkí ní ìdí ẹja so mo wá wò pé this will be a very good thing for even our own brand as a showbiz person. Yes. We should be, okay, let's bring him to Lagos. Mm. I want Cotton Share, let's, let's record him. Let's sell the CD, let's promote him. Ká shows, Come in wá wò and people pay him. Mm. okay, I'll bring him to you guys and then you guys will see. So yeah, that's why I'm here. So Ajasa, to tí àjọmọ̀ máa ṣiṣẹ́ papọ̀ lélẹ̀. Good to meet you once again. <laughs> Impressive. <laughs> ẹ máa ní nǹkan ọmọ ìlórúkọ ìlórúkọ yìnyẹn bá fún ẹ lẹsà yóò kó gbọ́ wẹ̀rì ajá lé koko. ajá sáré tíyàwó oh, sorry, sorry, sorry. Okay, guys, that would be it. So, okay. Now, back to Jota Jota. Only then we go now. Àjàsá um, mo ṣe meeting pẹ̀lú àwọn uh, producers kan a lot of them they want to wọ́n fẹ́ lù ẹ̀ nínú movies wọn. ká ní ká ní ọjọ́ olùsọfún tẹ́lẹ̀ pé ká ní èèyàn bá ti sọ pé múfì mú tẹ́lẹ̀. àwọn tó máa ń ṣe kíní nínú tẹlifíṣàn. tẹlifíṣàn so wọ́n tí aláwọn láìkí ẹ gan àwọn láì display ẹ and àwọn fẹ́ lù ẹ nínú fíìmù àwọn nǹkan kan bẹ́ẹ̀ mo ní sí ah. wàhálà wàhù wàhù kò sí wàhálà mo ní mo ti gbé ẹ gẹ̀gẹ̀ mo ti pọ́n ẹ lé dáadáa níwájú wọn so that tán bá máa pè ẹ tán bá máa tó bá máa bill wọn you have you know how to build them you give them good price. kanu kanu lè ṣe lọ́fẹ̀ẹ́ náà. no no no you don't do that ah má ṣọ̀fẹ́ o tó bá ti tarẹ lọ́pọ̀ ẹ eh, wọ́n ní pọ́n ẹ lé o. àkàǹkà ah, ni kò sọ̀fẹ̀ kò sọ̀fẹ̀. so um, and then show ta fẹ́ ṣe mo fẹ́ jẹ́ kó really prepare rẹ o mọ̀ pé èrò máa pọ̀ gan fún show yẹn o then àwọn èèyàn máa sanwó wọlé ni so mo fẹ́ jẹ́ kó prepare rẹ so that the people can have a good time for the money they paid to come and watch you display your talent. kánú káyọ̀dé kánú kánú ò mọ wàhálù tí mo fẹ́ ṣe ń sìn. sọ fún mi. kánú kánú kánú mo mú yàn mo fẹ́ sọ̀rọ̀ mọ́tò that would be very nice You know, èèyàn máa do that. You nǹkan bẹ́ẹ̀ yẹn you know that's so good that's so good. Can can kanu mú wọ náà mo sọ ẹ di mọ́tò. no no èmi ò èmi ò ní sí <laughs> èmi ò ní sí nítòsí wọn fẹ́ mi máa run around <laughs> so o lè sọ any other person the di mọ́tò àbí kò sọ yàn dólógbò. Can can kò fẹ́ di mọ́tò. <laughs> na n fẹ́ di mọ́tò akínyìn ò dáa So any other person So sọ yàn díṣìgìdì o lè sọ yàn dólógbò lórí stage in your mind so mo rí ìfẹ̀jẹ̀ kò pí ààrẹ because a lot of people are expecting so much from you. kò yẹ. kání kání wọn kání wọn máa fún mi láyè nísìn kání kání wọn jẹ kání ìgbà tí mo ṣe ṣó kání ọmọ ọmọ ọmọ ọmọ ẹkọ báyìí hmm. ó fún mi ní. Um, ó fún ẹ ní at address. àdírẹ́sì. Um, Facebook. oh okay. ó fún mi Facebook ó kání kání gbàtà wọn sọ̀rọ̀ kání wá sọ pé kání wá sọ pé ká wá lọ sí fẹ́ sí shoprite. oh ok. kánú kánú sọ pé ó sọ pé ká pàdé mẹ́. so o fẹ́ jẹ́ kí n tẹ̀lé ẹ lọ àbí kájọ lọ síbẹ̀. kánú kánú mi àti ẹnìkan. ok làjọ máa lọ síbẹ̀ ok ok that's fine. kánú kánú ó sọ pé kánú kánú ká lọ kálọ̀mù ice um, kálọ̀mù ó sọ kálọ̀mù um, ice. ice cream. <laughs> Àjàsá wa mọ ice cream ah mo dẹ̀ lè gbé ẹ lọ another cool place o bí Cold Stone you know mm, o lè lọ síbẹ̀ àwọn ice cream Cold Stone máa ń bá you like it ọmọ Cold Stone rẹ. Go slow. ọmọ Cold Stone. kàrà máa lọ sí go slow. no go slow kẹ. mo ti gbọ́ mo ti gbọ́ gbogbo nítorí àjàsá ọmọ mi pẹ̀lẹ́ ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ bó o finá wọn náà ṣeun bó o finá wọn náà ṣeun fínáfínà fíná ń bẹ lẹ́nu alágbẹ̀dẹ mo ti gbọ́ gbogbo ẹni máa ṣe ìwọ náà rántí o owó oúnjẹ tó fi ránṣẹ́ ṣó o mọ̀ pé oṣù ti parí gbogbo o dẹ̀ máa fowó kúnwó yẹn o nítorí gbogbo yìí tó ń fún mi àti tó ń fún yẹ gbogbo ẹ̀ ló ń gbà lọ́wọ́ mi o tí yẹ ẹ bá gbowó oúnjẹ tí yẹ tán tó fi ránṣẹ́ á tún gbà lọ́wọ́ mi nítorí ìdí èyí ó máa fi kún tèmi ọ̀kárí ọmọ mi káyọ̀dé ń kọ́. káyọ̀dé náà wà káyọ̀dé náà wà káyọ̀dé ó wà ó wà dáadáa. báńkì dáadáa gbogbo èkó ń kọ́ mo fẹ́ béèrè ń gbọ́ sọ́jà ìdúmọ̀ta ọdún ti kúrò níbi tó wà. <laughs> ìwọ náà ti dá gbogbo èkó mọ̀ wọ́n ti gbé lọ sẹ́yìn gbẹ̀tì ó ti kúrò ń dùmọ̀ta ah, nígbà wà ń kékeré ìdúmọ̀tà ni wọ́n gbé sọ́jà ìdúmọ̀tà sí táwa sọ́jà ìdúmọ̀tà káalẹ́ o màmí randún wá fún ẹ o sọ́jà ìdúmọ̀tà káalẹ́ o báwa ṣe máa ń ṣe nìyẹn àfìgbà tí mo gbé pé wọ́n náà gbé kúrò ń bẹ̀. ìyá àjàsà kọ. ìyá ẹ ẹ̀wọ̀n náà wà ń bí o fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yà ó kún gbọ́ gbogbo táwọn gbé ó kàn lẹ̀ ni ìyá ẹ lẹ̀ ni ó ń gbọ́. kálẹ̀ máa gbé fún wọn kálẹ̀ máa gbé fún wọn ẹ. ẹ màá fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi ò ta mọ́ nìyẹn kódà báyà sọ̀rọ̀. ẹ ah. ló àjàsà. màámi dáadáa ni mo wà dáadáa ni mo wà ẹ̀yin kọ́ kakalẹ̀ máa wá sẹ́kọ̀ọ́ èkó wàhù wàhù ni. Ah. <laughs> ẹ kí ni tó fẹ́ bá mi ra àbọ̀ yẹn àwọn àrètí ẹ ẹ gbogbo èkó ńkọ́. ìyá ẹ ti mọ fóònù lò ó kò ìlà mi wò ránṣẹ́ o. ṣé o sá láburú. bá ń sọ fún wúrà mi. a gbọ́ ẹ ẹ káyọ̀dé àtàbúrò ẹ̀ kan ṣé kò sá jà. mo ní ìkọ̀kan tí mo fẹ́ fi wọ́n. right in my so many years in the showbiz industry, profit tí mo make in the last couple of months mi ò mi ò make irú ẹ̀ rí mi ò parú owó bẹ́yẹn rí ṣé ti tàwọn cd star ta ni àbí títí àwọn shows tí àwọn èèyàn káràmásìkì tí wọ́n bá wa gbé lárugẹ mo wá wò pé kí ni mo lè ṣe o tí mo lè fi fi ẹ̀mí oore hàn sí wa àjàsà ni mo ṣe decide. ọwọ́ àwò pé kò kò kò kò kò jẹ́jẹ́ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ẹni tó ẹni tó ẹni tó ń jẹ́ polówó sí wa wò pé kó kọ́ ọkọ mi sí ara tó ṣẹ̀ṣẹ̀ ra hmm, hmm. àjàsà ọlọ́wọ́ dán <laughs> kò wá ti pé mo mọ̀ọ́mọ̀ korúkọ ẹ sára mọ́tò tí mo ṣẹ̀ṣẹ̀ ra yìí nìkan o ìwọ gangan fúnra rẹ ló ní mọ́tò yìí kọ́kọ́rọ́ rẹ̀. wàhù wàhù. <laughs> kárí ẹ̀mí ẹ̀mí ni mo ní mọ́tò. wàhù wàhù wàhù wàhù wàhù ah, wàhù wàhù wàhù wàhù ah, káyọ̀dé káyọ̀dé káyọ̀dé káyọ̀dé ah, ó ṣe ó ṣe ojú ojú ojú òní tiẹ̀ káyọ̀dé òṣè òṣè òṣè òṣè wa kálójú òní tiẹ̀ kálójú òní tiẹ̀ kò dó lọ kálójú òní tiẹ̀ káyọ̀dé lọ kálójú òní tiẹ̀ àìsè. wàhù mo ti ṣoríire ah, mo ti wọkọ̀ ọ̀là ká. kékeré sì lè lé yìí. sórí eléyìí ó sì kéré nínú àwọn nǹkan mèremèremère tí mo sì fẹ́ ṣe fún ẹ so this is just a tip okay. Ah! káyọ̀dé káyọ̀dé inú ẹ̀ inú ẹ̀ máa máa dùn o inú ẹ̀ máa máa dùn ọwọ́ ẹ̀ máa máa lọ sókè gbogbo nǹkan tó bá dáwọ́ lé a máa yọrí sí rẹ̀ káyọ̀dé káyọ̀dé káyọ̀dé ká ní ọwọ́ ẹ̀ máa máa lọ sókè ní ọwọ́ ẹ̀ máa máa lọ sókè káló máa máa lọ sókè gbogbo gbà káyọ̀dé káyọ̀dé káló káló mú káló mú káló mọ̀ pé káló mọ̀ pé mi mọ̀ mọ́tò wa mm. káló káníwọ̀ ọmọ ọmọ ọmọ abámi ọmọ abámi ọmọ abámi wá ẹni tó máa wà mọ́tò. gbogbo yẹn ni mo ti oríṣiríṣi arrangement ẹ̀ kalẹ̀ mo mọ̀ pé o mọ mọ́tò wa bọ́ sórí ìwọ fúnra rẹ̀ gan o ní máa wa mọ́tò yìí o máa máa jókòó sí ẹ̀yìn ní owners corner gẹ́gẹ́ bí bàbá olówó ẹni tó máa máa wà ẹ́ mo ti gba driver fún ọ. o ti bá o ti bá mi gbọ́ ọmọ ọ̀dọ̀. driver tó máa máa wẹ̀ ti wà lẹ̀. Ah, wàhù lélẹ́yìí o wàhù wàhù wàhù wàhù wàhù wàhù káyọ̀dé ká káyọ̀dé à à à bá mi. Mami, mami! Ah, oh! màámi! Wàá wù ó! mami. bàbá mi, kálí bàbá mi, mo fẹ́ wo náà. ká ní mo kí gbogbo yín gbogbo yẹn ṣe àti mr mr gbogbo àwọn organizer mo kí gbogbo yín mo kí ọ̀gá mi náà mo kí gbogbo yín I want to make a request to all the people I live in face me and face you mo kí mr Jale koko. ọ̀gá mi ẹ bá ẹ bá ń gbàdé fún ọ̀rẹ́ mi káyọ̀dé ọ̀rẹ́ mi. kánikáni ẹ má bá mi ẹ má bá mi pàtẹ́wọ́ fún àwọn àwọn apprentice mi tó ti tó ti ń ṣeré látẹ̀kọ́ ẹ bá mi ẹ káni má bá mi pàtẹ́wọ́ fún wọn. kánikáni kẹ kánikáni kẹ ẹ ti mọ gẹ́gẹ́ báyìí máa ṣe ń ṣe tí bá ti fẹ́ tí bá ti fẹ́ máa pe máa pe zalazanta àti sympathizer gbogbo kára máa pe wọ́n sìn kání kání irú èwo lẹ fẹ́ wò lálẹ́ yìí kání kání ká ṣe nǹkan bí owó. fọfọyọ kọfọyọ fọfọyọ salasẹntalalajaga sintasasafintasintasata sympathizer sakalasintasikasinto ah! salasẹntalalasintajibosinta kai sympathizer. Fafaya, fafaya, fafaya, fafaya, fafaya, fọ́fọ́yọ̀ àìsí àlàlàsíntà àlàlàsántà àlàlàsántà àlàlàtà. kíkànnì ẹ̀ màmá bọ̀ ọ̀dà kànnì ẹ̀ kánì ẹ̀yin kọ́ ẹ jókòó ẹ̀yin kánì ẹ̀yin kọ́ kánì ẹ̀yin ẹ má má bọ̀ kánì kánì mo ti mọ̀ kánì ẹ ní e parọ́ kánì ẹ ní e parọ́ kẹtó wọnú wàhù ẹni parọ́ ká ní ẹ máa parọ́ ẹ máa kú sínú wàhù wàhù nǹkan tó bá kọjá wàhù kí ni nǹkan tó bá kọjá wàhù kí ni gbogbo gbogbo mi ti ṣe wàhù èmi wá fẹ́ ṣe àbí ẹ máa gbádùn wàhù. ẹ wọnú wàhù. ká ní mo mọ̀ pé broke gbogbo owó tó owó tó kù lọ́wọ́ lè fẹ́ ra tíkẹ́ẹ̀tì ẹ tún gbọ́ ọmọ wọlé. Salazar a la cinta Salazar a la cinta fọ́fọ́ yìí fọ́fọ́ yìí fọ́fọ́ yìí fọ́fọ́ yìí suffer yi. wọn ní kọ́bọ̀ wọn ní kọ́bọ̀ wọn ní kọ́bọ̀. suffer yi suffer yi suffer yi. chief kan kẹwa kẹwa kẹwa ẹwa ẹ sáré ẹ sáré ẹ sáré ṣìf. ẹ ẹ ẹ wọ ẹ ṣẹ ẹ wọnú àpò wọn bóyá owó wà ńbẹ̀ ẹ wọnú àpò wọn. fọ́fọ́ yìí fọ́fọ́ yìí ṣọwọ́ wà ńbẹ̀ kò sówó ń bẹ̀. ẹ lọ jókòó. fọ́fọ́yì fọ́fọ́yì fọ́fọ́yì fọ́fọ́yì fọ́fọ́yì fọ́fọ́yọ́ kìlẹ̀lẹ̀. fọ́fọ́yọ́ fọ́fọ́yọ́ fọ́fọ́yọ́ ṣé kò sí wàhálà ọkọ̀ púpọ̀ lọ́nà. Eh, actually àti alẹ́ àná ni mo ti dé sá alẹ́ àná ló ti dé. bẹ́ẹ̀ni sá. o ti wá dé síbi lálẹ́ àná o ṣètò wá yọjú ká ti ṣẹ́ lálejò látàlẹ́ àná. ẹ má bínú sá. ẹ ò dá gbogbo àwọn èèyàn nílùú èkó ńkọ́. everybody wà okay. ọmọ mi ńkọ́. Eh. farabalẹ̀ mhm. ṣé káyọ̀dé wà dáadáa. Ah, bọ̀dá àjàsà wọn wà dáadáa. àjàsà ọmọ lóríire. àwọn náà ni wọ́n rán mi sí sá ee mo jẹ́rìí ó ti rán ẹ. wọ́n ní kí n kó owó ìfún fifty thousand ló wà níbẹ̀. wọ́n ní kí ẹ fún bàbá ògínní ní ten thousand naira wípé forty thousand tó kún ẹ mọ̀ bó ṣe máa ṣe sàn. ó ti bá mi sọ ó ti sọ lórí fóònù ó ṣe mo dúpẹ́. àbí ìwọ náà mú ah, níbẹ̀ jẹ́ ń fún ẹ díẹ̀ ẹ̀yin ni ah, ah, ìwọ náà jẹun mọ́ o ṣe mo mọ mi o ṣe mo dúpẹ́ o sọ mo tọ̀wọ́ o gúnlẹ̀ ayọ̀ o ti ṣàlàyé ah, ọmọ rẹ bí yan. ọba àjẹsà hmm? owó kì í pẹ́ ní sáà kéèké tẹbi ten thousand ọ̀ní káyọ̀ fún bàbá ọ̀gìnì hmm. tábàdẹ̀ ti wáyọ̀ ten thousand ìtókù ká wá fi bá a ṣe máa ń ṣe yẹn. ìyá àjẹsà ah, mi ì mọ ibi táwọn tó ní ẹ ti rí ẹ yìí. kí ló dé owó ti mú mu láyé ẹ púpọ̀ jù ah. tó bá ti rówó báyìí ojú ẹ máa máa ràn ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún. ṣé ti wá gbàgbé pé àjọjọra wa náà ni. èmi àti ọjọra wa kẹni ah. owó pàǹtí lówó kí ni abẹ́ fowó ṣe kò sí ohun tá a mú wáyé àní kò sí ohun tá a mú wáyé kò sí ohun tá a máa mú lọ àti ẹ̀jẹ̀ kó lójọ́ kan lọ́wọ́ mi. Ah, Ah. Eh, burúkú abá ẹgbẹ́ ni. jẹ́ ẹ pé o. àwọn làbọ̀rọ̀ tọ́jú ẹ gbà mí kí ni ẹbẹ̀ mi mo ní ẹbẹ̀ mi mo ní. tiẹ̀ ní kọ́kọ́ má tọwọ́ bọ̀ bẹ́ẹ̀ má tọwọ́ bọ̀ bẹ́ẹ̀. ẹ kú wọ́n jàre. so èlò ni àwọn different lab persons. yeah um, a sọ̀rọ̀ and then wọ́n sọ pé four million làwọn ní láti san. okay four million company ò bá ní bóyá ká ti ṣe insist ní ẹ six million tábìlì lọ́wọ́ yeah uh, what I actually told them was uh, pé máa bá àwọn other team members so then we get back to them so I'm not actually giving them like a specific amount of money lọ́wọ́ wọn lẹ́yìn. ó wà ókè so báwo wá ní trip London tí ẹ um, ṣètò lọ́wọ́ yìí ṣé ẹ ti jẹ́ kájọ sámọ̀ báyìí. ah mi ò tí ì sọ fún ọ mo ṣe mo ṣe fẹ́ jẹ́ kó calm dáadáa káyọ̀dé káyọ̀dé kání kání kání kání ti go. wo bọ́ọ̀ tó wo rà wọ́n ti go. àwọn club ló sọ yẹn. àwọn ee ee Arsenal. <laughs> okay okay. mo mo kọ kárí mo kọ mo go ni go. anyways mo ní news for you. mo ní kí n inform ẹ pé wà ló perform ní London ní next two months. kò sí wàhálà kò sí wàhálà kárí kò sí wàhálà kárí kò sí wàhálà. dìbà. ìlú òyìnbó. wàhálà. wàhálà. Kami Ajasa lọ sí lónìí. ẹni òwò a máa get international protest set eh, in the preparation of it. Kani, Kani, ẹ̀yin méjèèjì kání Kani, ìwọ ìwọ kání o máa lọ o máa lọ kání ìwọ náà o máa lọ kání ìwọ máa wá o Kani, o kàn máa sọ ni o kàn máa sọ pé kání àjàsà o ti náwó báyìí kání ìwọ náà o máa sọ pé àjàsà o ti ní nǹkan báyìí kání Kani, o Kani gbogbo kíní ẹ̀ kání gbogbo ẹ̀ ó kàn ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ kání kání kání ìwọ náà o tún wá sọ pé àjàsà ń lọ sílùú òyìnbó kání ẹ̀yin méjì ẹ̀ ẹ̀kọ́ kò jọ yín lójú rẹ̀ ká ní lọ òyìnbó. wàhù ni ìlú òyìnbó ká ní wàhù ni. ká ní bẹ́ẹ̀. ò lè gbé ọmọdé yìí nínú mọ́tò nínú mọ́tò. mọ́tò tó tún ṣe rà ní mọ́tò tó ṣe rà ní. ó ṣì rà yìí tó jẹ lé ọ̀rọ̀ ẹ̀rọ ń pè é má bò lókè. lọ́dọ̀ ká tó débẹ̀ kọ́ àrẹ́kùn kìí pẹ́ o àrẹ́kùn kìí pẹ́ lábúlé o. mo ṣe mo ṣe mo dúpẹ́ abẹ́ rọra ṣé bàbá ẹ wá mú ẹ wá má jàsá lọ́rẹ̀ abẹ́rẹ́ ilé ayé àjàsá <laughs> lẹ wá ó tún ti yà lọ́dọ̀ yín gbé yín dání. <laughs> ọmọ tó bá mọ owó wẹ̀ ọ́ bá gbà jẹun káyọ̀dé ìwọ nìkan kọ́ ló bí àjàsá àjọ bí ni <laughs> ah. ọmọ tí ọba kórìíra àgbàlagbà kò yẹ kágbàlagbà náà kórìíra rẹ̀ àjàsá ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún mi ọmọ dáadáa ni. àjàsá ṣé wo ló nọkọ yìí ní ní ní ká ní mo wá mo wa mo wá mo wá mo wá ní ah, owó owó nínú mo wá ń kó owó wá pọ̀ ó wá ní kí n kó sí ibi kíní eh, kíní àwọn mánu àwọn mánu kọ́ báyìí ah, account account ní wọ́n ní báǹkì. káyọ̀dé o ṣeun ọkọ mi o ṣe mo dúpẹ́. Ah. Eh, ṣé káyọ̀dé ṣé lóòótọ́ ní pàjásá ló ni mọ́tò lóòótọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ọ̀rọ̀ tiẹ̀ náà ò ní dojúrú o ọ̀rọ̀ ẹ ò ní dàrú o mo dúpẹ́ mo tọ́pẹ́ dá Elédùmarè kábíyèsí Elédùmarè àmàtó ẹ̀ṣẹ̀ mo mà dúpẹ́ ìyá àjàsá o rántí mo sọ fún ẹ níjọ́sí wípé kò fọmọ yìí lẹ̀ kó máa ṣe bó ṣe ń ṣe nítorí orí agbéwáyé ni àyànmọ́ ò ní tàsé kádàrá ò lè yẹ ṣòrántí tí mo ìfá tí mo ní wọ́n dá fún un níjọ́ náà lọ́hùn ọ̀rẹ́ mi dálé mọ fóògùn lọ́tọ̀. ẹ èmi nù. ẹni bá fojú dọba àwòwò àwò èmi ò fojú di ọ́ o àwọn kan ní kí ni erin ó ṣe níjọ́sí erin ṣe bẹ́ẹ̀ ó yagbó wọ́n ní kí lẹ́fọ̀n ó ṣe ẹ̀fọ̀n ṣe bẹ́ẹ̀ ó yàdàn hmm. wọ́n gbàgbé pé béèyàn bá fojú kékeré werin erin gbólúwa rẹ̀ lọ èèyàn tó fojú kò ga òkè lòkè ń kà láyà hmm. béèyàn fojú àná wọ̀ kú ẹ̀bọ̀rà bọ̀ láṣọ. yàgbọ́ láṣọ ló ń ké sí. n ò fojú di ọmọbìnrin ẹbí ti ṣe gbẹ́pọ̀ ti dé náà ni mo ti ta bọ́lá pé ah. òde yá ká mọ lọ. Hmm. a lè lọ bẹ́ẹ̀ ṣé bí ìwọ ló ní kí n bẹ́ẹ̀ yẹ ọmọ rẹ lọ́wọ́ kan àbò wò. àjàsá ọmọ mi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mọ ni kí o tún bá mi yẹ̀ wò. Ah. kí ni fáwí. wòmí ire ni alásàlá alásàlá olàmísàsà wọjà hmm. alágẹmọ tẹrẹ orí ìgbà ǹjẹ́ bó bá yẹ mí ayẹ ọ́ gẹ̀rẹ̀rẹ̀ ni màrìwò ń yẹ mọ́lẹ̀ gẹrẹrẹ. bọ́ba yẹmí àyẹ̀ ọ́. gẹrẹrẹ ni màrìwò ń yẹ mọ́lẹ̀ gẹrẹrẹ. ọmọ rẹ bó bá wà nílé yóò ṣoríire bó bá lọ ọ̀rìn àjò yóò ṣoríire àmọ́ kó lọ ọ̀rìn àjò kó ṣoríire òun ní kádàrá rẹ̀ torí ìdí èyí. Ifá ní káfílẹ̀ kó mọ̀ fa wàhálà rẹ̀ kiri kó mọ̀ ṣe bí ó ti ṣe kiri ipe ìdí ṣíṣe kiri hun ibẹ̀ ni ó ti lówó tá a bá ní ká ṣàgùn kankan sí àbí ká yí kádàrá padà fún un ó lè wá di arìndín o nǹkan mi ò sì wọ́ Ifá ní ká fi àjàsá sílẹ̀ kó mọ fàjọ̀dún ọmọ wa pariwo lé mi lórí. yọ ọdẹ rò ń gbẹ̀yìn. ọ̀rẹ́ mi a jẹ́ pé bó o ti wí kí n sọ fún ìyá rẹ̀ nù nítorí mo mọ̀ pé Ifá ò ní ṣèké. bẹ́ẹ̀ni. ó yá. <laughs> Elédùmarè ó mà ṣe o ẹ̀yin ẹni wípé gbogbo nǹkan tájà sá ń ṣe tẹ́ fi máa ń sọ pé kó nìṣó kó nìṣó kó nìṣó èmi ò mọ̀ pé ibi tó máa já sí àmọ́ o nǹkan kan wá rú mi lójú ṣé látara dán yìí náà ló ti wá ṣe ta ló kọ ẹ nídán ìyẹn ló rú mi lójú ńbẹ. abèrè náà jọ́nà òun ní nígbà yẹn nígbà yẹn ẹ wá béèrè lọ́wọ́ mi ní pé níbo ni mo ti rí idán mo á sọ fún mi mo á parọ́ onírọ́ ni mígbà yẹn tí mo sọ fún yín pé mo lọ sí sí inú igbó mo wá rò lọ́kàn mi ní pé igi yẹn pé ó ti ga jù mo wá ní kí igi yẹn lọ igi yẹn wá lọ mo wá sáré mo tún wá sáré padà mo wá ní pé kí igi yẹn padà wá igi igi igi igi wá igi wá igi wá padà wá ìgbà yẹn ìgbà yẹn onírọ́ ni mí ni mo ń parọ́. irọ́ ló pa kí ni báwo ló ṣe wá rí. bàbá bàbá ló fún mi. ẹ máa bọ̀ èmi tí mo mọ̀ mo mọ̀ pé ẹ̀lì léwu rẹ̀ ẹ̀lì léwu rẹ̀ wọ̀ bí olórí burúkú. bàbá bàbá báwo báwo mo wá wo yìí ni. ọ̀kàlẹ̀ àjàsá fọ́n. àwọn ọ̀tá àwọn ọ̀tá ọ̀lẹ́mi débi. òbí bí wọ́n gbé ọ ṣe ọ̀kàlẹ̀. báwo lára yín. ó ṣe ṣe ṣe ti wá jẹun ni mo mú kọ́ láàárọ̀ yìí mo mú kọ́. ẹ mú kọ́ ṣe ṣoṣo wá yoyin ó yoyin bẹ́ẹ̀. ẹnu mi náà ń jẹ ẹnu mi kúrò mo lè ẹ̀kọ́ náà lọ ẹ̀kọ́ náà mo. kò kò sí ní ẹ o hmm. kò sí èmi hmm. èmi ah, máa ń ṣí ni o gbogbo ìgbà èmi máa ń ṣíṣá ni hmm. nígbà tára mi ò yá etí máa mi sọ pé ara mi yẹn nígbà tára mi ò wá yá yẹn ó wá pọ̀ nígbà tó wá pọ̀ ọ̀rọ̀ wa ò rà mi ò lè jẹun mo lè jẹun mo máa ń jà màlábẹ́ bí kí n jẹ méjìlá táàmì báyà ni máa ń jẹun dáadáa. ẹ̀jẹ̀ ọmọdé ní sàn lábà. tó bá di ìrọ̀lẹ́ màmá bá ń gbá máa là wá tó bá sá máa là wá máa gbé ti bàbá mi gọ̀ǹgọ̀ máa gbé wá. ọ̀gá náà ọ̀kárì kó àjàsá ọ̀kárì tó ní kó tí ń ṣe náà ni ọmọ ṣe wọ́n yíwá rẹ padà o wọ́n náà wò ó ọmọdé ẹgbẹ́ mi lè lọ bá pàdé lọ́dọ̀ mi nìyí èmi mo nífẹ̀ẹ́ yín. gbogbo wọn ti sọ́ndì kà wọ́n sá fún mi ni. mo nífẹ̀ẹ́ yín. èmi náà mọ̀ pé o nífẹ̀ẹ́ yín èmi náà sì ti á nífẹ̀ẹ́ rẹ báyìí wọ́n sì jọ lójú mo fẹ́ ṣoore kan fún ọ. àbá fẹ́ máa fẹ́ máa lọ nìyẹn o. máa máa lọ máa lọ torí oore tí n fẹ́ ṣe fún ọlọ́run fi gbẹ́sẹ̀ rẹ wáyìn ọmọ ní ọ tí bá wá lóore tí mo lè ṣe fún ọ tí wù mí ọba ṣe ọmọ pé olódùmarè kò bínú sí yàn. ẹ fẹ́ fún mi lówó. ẹ ń fún ọ ní nǹkan jẹ́jẹ́ ọwọ́ rẹ dànù. mo wá bí mo wá bí ibi ibi ẹ wo bí ẹ ti rí mi báyìí èmi ni ẹ gbóhùn mi ẹ gbóhùn mi mò ń ṣe ọ́ lóore ńlá kan ṣé olóore tí mò ń ṣe ọ́ yìí wo kíní ìkíní. òkà ni òkà yín tẹ máa fi sọ́wọ́ yẹn. sórí atakéré ni ìjà pọ̀ iṣẹ́ rẹ̀ pọ̀ bó ṣì ń wò yìí ẹni tó bá fòkà ìṣọwọ́ tí mo bá pe gbólóhùn rẹ̀ fún idán ni gbogbo tó o bá ti rò jáde lọ́kàn báyìí tó o bá ti sọ jáde báyìí yóò rí bẹ́ẹ̀ ni kódà pé o gbọ́wọ́ léèyàn tó ní ó digi yóò digi ṣùgbọ́n má fi ṣèkà o. Ah bóyá fìṣí yóò fi gbèsè ayé mi báyìí kó fi kó fi kọ́gbọ́n o ti gbọ́ àìfi ṣèkà o mm, ṣùgbọ́n bọ́ bá ti fi ọwọ́ tí mo pe gbólóhùn rẹ̀ sí gbogbo ń dọ́ bá fẹ́ lò fún yóò jẹ́ fún ọ yóò sì ràn bí òrùn idán ni idán ńlá ni pọ́fọ́ lélẹ̀ tó ní kí n kò débẹ̀ yóò débẹ̀ lágbára bàbá mi yóò débẹ̀ ọwọ́ rẹ̀ dàrá. ọwọ́ mi ni ó ní ó ní mm. bàbá. ìka ìwo lọ fẹ́ fi sínú rẹ̀. ebi eléyìí eléyìí eléyìí. ọ̀rí nǹkan ọ̀káre. pátápátá báyìí lomi ìporó ná ọ̀pọ̀lọpọ̀ òjò ní ìporó ọ̀gbẹ́lẹ̀ mọ́nàmọ́ná ìṣíjú wẹ́ni ìjẹ́ ń pàǹtẹ̀ ń bọ̀rọ̀ ìṣíjú wo ọkọ ń lóní kọ́ ọ máa fò ká ikọ́ wọn lómi. <laughs> ó dẹ̀ bó nǹkan tó tó báyìí mọ́lẹ̀ tó yẹ kó o sọ fún wa ká tètè lọ kí bàbá wípé wọ́n ṣe wọ́n kú tọ́jú wa. ó yẹ ká ti máa dúpẹ́ lọ́wọ́ bàbá. wà á tọ́pẹ́ àjàṣà fúnra rẹ̀ náà ti dúpẹ́ ìtọ́pọ̀ lọ́wọ́ mi. ẹ̀yin ọmọ pé bí àjàṣà ṣe jọmọ fún yín ńlọ́jọ́mọ fèmí kìnnìún náà bẹ́ẹ̀ bá dọ́dọ̀ mi lọ́yẹ̀ tó jẹ́ bí gan wọ́n ń ṣá fún mi ni àfọmọ́ yín nìkan ni rí lójoojúmọ́ ń bá ṣẹ́jú pé òun náà ń wó rí i Eh? ọmọ tó bá sì ti tí ò kórìíra àgbàlagbà dandan ni kágbàlagbà náà jẹ́ bàbá fún un hmm. bó ṣe rí nu ah. ẹ sì jàǹfààní rẹ̀ yọpẹ́ ikú kan ò ní pa ẹ̀yin náà wà ní bùrìnbùrìn kẹ́ ẹ bọ́n jíjó yà ọmọ aráyé ò ní fẹ́ gbá fún yín lóúnjẹ ojú rẹ báyìí láàfin wowó òjòjò ìṣòwò kówó ọmọ náà jà kókó kó lára ọ̀tá ara yín ò lè ṣòwò yóò lè sọmọ yóò sì lè ṣàìkú tí í ṣe baálé ọ̀rọ̀ hmm. ẹ káre. ẹ ẹ ilé ayé báyìí ẹ wà láyé bó ti rí wọ́n ní ká dijú ká ṣe bí ẹni pákó ká mẹni tí ò fẹ́ ni wọ́n ní ká bùrìn bùrìn ká fẹsẹ̀ kọ káwọ ẹni tí ò ṣe ni pẹ̀lẹ́ ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹni tó fẹ́ ni lóòótọ́ níjọ́ náà lọ́hùn mò ń sọ fún wọ ìyá mo ná ìbímọ èèyàn kì í ṣàrùn ṣe ẹ wá rí i pé kò síbi téèyàn ò ti lè kún re àmọ́ bàbá kínní kan máa ń rú mi lójú àwọn àgbà ní inú rẹ a mọ́ kó bá ní hmm. oríire nìkan ni kì í kó báyàn wọ́n sì máa pé oore níwọ̀n hmm. àṣé èmi ò wá mọ̀ pé inú rẹ náà lè padà dórí rẹ hmm. ṣé ẹ mọ̀ pé inú rẹ tí àjàsá ní sí bàbá ògínní òun ló fa oríire kò sí wàhálà tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ni tó ń ṣeré kó máa ṣe lọ ìwọ tó ń ṣèkà kó máa ṣe bọ̀ àtòrí àtìkà yẹn ni pé kàn nígbé èèyàn nígbàlùbọ́sà kó fi kẹ́fọ́ láyé èèyàn téèyàn bá ṣe ní bá nílò bàbá mo dúpẹ́ ah. mo dúpẹ́ gidigidi mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ó wá sọ mí dẹni ọlá mo wá dolókìkí látara ọmọ mi ọmọ mi dolókìkí látara bàbá ògì mi tí gbogbo ayé ròyìn pé kò léèyàn bàbá àti filé pọtí àti fọ̀nà òrùka àti fàgbàdà díran àti sẹ́run irin díndín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bíbọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jíjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, káyọ̀dé mi ò ní gbàgbé ìwọ náà ah, olóore ńlá ló jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ó yẹ ìjà wọlé o ó di dandan kí gbogbo wa jẹun ẹnì ṣe. Ah, ah, ẹ mọ àwọn ilé àwọn ọmọdọ mi ni. ó yá àmà gbogbo yín ẹ wọlé ẹ pẹ̀lẹ́ bàbá káyọ̀dé ó ṣe mo dúpẹ́ abẹ́rọ́ra abẹ́rọ́ra. jẹ́ kó lọ fọmọ́tò yẹn irọ́ irọ́ o jẹ́ kí gbogbo wọn jẹun o. ẹ má bọ̀ jàre ẹ jẹun kó fọ mọ́tò mọ́tò rẹ̀. ìyá gẹ̀ẹ́sẹ̀ náà rẹ̀ kò ní kọ ẹsẹ̀ ẹyọ kan báyìí. ọkọ